gbàparọ kó gbáke aṣọ ti fún ẹ wa kó kalẹ̀ sínú kọ́ńbọ́ọ̀dù má faṣọ ṣòfò gbàparọ kó gbáke aṣọ ẹgbẹ́ ti wá tú ojú wa ń tìọ̀ láti wàṣọ má faṣọ ṣòfò kó aṣọ ọkọ mi ó ti fún kọ sáìsì ọkọ mi ti jọ bẹ̀ ọwọ́ pamọ́ sínú mo mọ̀ láwọn sáà sọ tó dáa ni sáà sọ obìnrin àbá sọ ọkùnrin ẹ kò wá níbo lọ́dọ̀ yín nínú transformer lẹ náwó sí wọn lọ́dọ̀ yín nígbà ẹ̀kọ́ náwó bá ni pẹ̀lú ọlọ́mọdé arógun ná. bá parọ́ kọ́ gbáké ọ̀dà onípààrọ̀ rẹ̀. aṣọ dádì yín ọ̀dà mọ́ a ti ṣe bẹ̀ fún dádì wa sọ́ọ́ ti wá fún wọn má fọṣọ ṣòfò à ń gba àǹkárá à ń gba léèsì à ń gba gíní à ń gba báńkọ́ọ̀kì o. ọwọ́ tẹ nílé. àwọn aṣọ tuntun igan mo kàn kọ́ ló dé. àwọn èsì tuntun. bàbá ìgbà ti ṣe yín sa. ìgbà ti lọ lórí. jọ́sí mo ti ń káwọn aṣọ gidi fún yín kọ́ ẹ̀ tí wọ́n alẹ́ lẹ́yìn ò ń ṣe gidi. ẹ yẹ̀ ẹ́ wò dáadáa. mo rí àwọn aṣọ ayélujára ni. ayélujára bò. eléyìí sàn díẹ̀. kí lẹ fẹ́ fún mi báyìí pẹ̀lú àwọn aṣọ tí mo kó fún yín. ẹ ṣe sùúrù èmi ò mọ wàhálà tó ẹ wò tí wàhálà yìí máa fẹ́ pọ̀ jù oníbẹ̀rẹ̀ ẹ̀sọ́ báyìí ń ṣe àwọn kan kí ló dé ẹ sọ méje mọ̀ owó ẹ̀ńdẹ́ eh, fi ṣe wéde àsìkò ikọ̀ yẹn máa búyàn káàkiri. ẹ jẹ́ wo ẹ̀yin ní ẹ̀rọ kọ́lọ̀ tó lọ́n fún yín ọlọ́run fún yín kọ́lọ̀ jẹ̀mọ́ kí ló dọ́rọ̀ ẹ̀nu yín arí báyìí. ìwà àwọn aṣọ ìyàsọ dáadáa ni ẹ wò ẹ wo design ara rẹ. ẹ jẹ́ láwọn aṣọ olè olè ṣe náà ni ẹ ṣèrò nísìnyí lórí pé èèyàn ti mọ̀ náà wọ́n bá yín sokùn sí ìyẹn mi pa sọ ń jábọ́ lára yín nù ah. náà fi bá yín sokùn sí ah. àwa wí tàbí ẹ̀ ń pẹ́ sáyé ọmọ sí mi sáyé ń ṣe mí ni mò ń rò pé èdè wọn dà nígbà tí èsì pé èèyàn jẹ́ bèbí tẹ́ bá máa yé ìgbà kí n sùn ní àṣírí náà sọ bèbí dédé nìsín sílé náà lásọ pé ẹgbà sọ wá nìsín a sì gbọ́dọ̀ wí. kí lẹ fẹ́ fún mi báyìí. ẹ ní sùúrù ẹ ṣáàjẹ ń wò sẹ́ wa ẹ fẹ́ kó mi papá máa ń ṣe ẹ fẹ́ fògùn bọjà lórí mi ni ah, ẹ wọ ilé nìsín ẹ sọ pé gáùn ní nísìn. gáùn ní ní ìpè gáùn kan tí bẹ́ẹ̀ ní pàṣẹ òtó ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ra aṣọ tó fọ́ ọmọ. design ni. bí kéèyàn bímọ mẹ́fà kó wá ra aṣọ ọ̀pá mẹ́rin kó wá máa pín fún ọ lélẹ́yìí. ẹ mọ̀ pé kí ni ẹ wo ṣe wò nísìn láti pé èèyàn jẹ́ pọ́ fẹ́ láti pé èèyàn fẹ́ kọ̀ pẹ́ ọlọ́mọdé àlókùn okùn náà dìde mọ́ gbogbo ara aṣọ nísìn kò sí díẹ̀ bá gbàṣọ lọ nísìn wọ́n máa wò bẹ́ẹ̀ pé á dìyàn lókùn. ẹ wo sẹ́rí ẹ gbani bá fún yín lórí mi ọ̀fẹ́ wà láò. mo jẹ́ ìgbàgbà kúpa bẹ́ẹ̀. ẹ wò nísìn ọlọ́run ti fún mi ń bò mí ni ẹ sáà gbà fúláì. ẹ wo ẹ bá ń gbé kẹmí ẹ má fi jẹkú sẹsẹ mi lọ ẹ bá ń gbé kẹmí ẹ má ba ọjà ẹ má fi ọjà jẹ fún mi jàre ẹ fún yín kan sí. àbọ̀ ń pààrọ̀ ilé ah, ah. ìkéré ẹ̀rí ní lábẹ́kẹ̀ fún mi. ká fi ká fo didi yín gan kún aṣọ ẹ̀gẹ́ ń pààrọ̀ gan sọ ah. ẹ lè gba fúláì dé báyìí pé mo rò ó ṣe fún yín ẹyin èèyàn ṣe máa dájú báyìí náà ṣe ẹ fẹ́ kèmí sọ́ọ̀tì ni. gbogbo ń tẹ́ ẹ kó wá náà ẹ wo ẹ ti ẹ jàre òní gbogbo wàhálà pé kínní. ẹ gba paarọ ẹ gba ké asọ́lé ẹ tó lò mọ́ wá fi gba ké onípaarọ̀ dé ẹ gba paarọ̀ ẹ gba ké ojú tìmí ìfẹ́ wà kó mọ́ wá fi gba ké bẹ́ẹ̀ sheet tó lò mọ́ ẹ fi gba ké aṣọ ilé ẹ tó lò mọ́ fi gbáke aṣọ ìwà àtọ̀rọ̀gùn rẹ̀ ń jà ọ̀fẹ́ wọṣọ mọ́ wá fi gbáke aṣọ ẹgbẹ́ jọdá ẹgbẹ́ ti tú ojú wa ń tiẹ̀ láti wọṣọ náà wá fi gbáke onípàrọ̀dé à ń gbà kára à ń gbà lace ẹ ṣẹfẹ gba pàrọ̀ ni. bẹ́ẹ̀ni.

ẹ gbá parọ́ ẹ gbá ké o. ẹ pé àwọn aṣọ tó ṣì dá ni. ẹ kàn sọ bẹ́ẹ̀ ni ìgbà ti lọ lórí aṣọ yìí náà ẹ̀yin náà ẹ worú bọ́tìnì ẹ̀ nísìn bọ́tìnì oníke ni a sì ẹ̀já aláṣẹ fìmí ìsìn wẹ̀. ẹ kò ń ṣe gbogbo ẹ lórí bẹ́ẹ̀ o ṣé ṣòkòtò ẹ rèé. bẹ́ẹ̀ ni ṣòkòtò ẹ rèé. ṣòkòtò ẹ gan-an ó ń rọ́bà rẹ tún ṣe rọ́bà tẹ fi sí gèsè rọ́bà gidi. ṣẹ́rí lè báyìí sí eléyìí oṣù nìkè. bọ́tìnì lẹ fi píìnì lélẹ́ẹ̀kẹ́ wá sí píìnì ti bíìtì pé ṣẹlá pé bọ́kù òní Korea ni kì bá dáa àmọ́ ẹ dá náà gba nǹkan ẹ jẹ́ wo ṣòkòtò rẹ̀ ẹ jẹ́ wo ṣòkòtò rẹ̀ gbogbo ṣòkòtò yín lẹ́sìn rọ́bà ni. bá a ṣe ń wọ̀ ń gbà yẹn ni. àgbàyẹ rí pàrọ̀ eléyìí. kìí ṣe pa ni wọn ṣùgbọ́n rọ́bà ṣe ṣòkòtò ẹ̀ náà ni nǹkan ẹ lé nísìnyí ẹ rí kò dénú kọ̀ọ̀kan lẹ̀ àmọ́ ah, ẹ mọ̀ wọ́n. òde èlò lẹ́fẹ̀ẹ́ sọ̀rọ̀. owó kọ̀ àfọyín ní ike ni aṣọ aṣọ méje. eléyìí bùbá lélẹ̀ ṣòkòtò ń bẹ̀. kò ní ṣòkòtò. bẹ́ẹ̀ eléyìí ní ṣòkòtò. eléyìí akànlẹ́gbẹ́lẹ́ àti òfin nulẹ̀ ni a máa ń ṣe eléyìí ẹ mọ tó ṣẹlẹ̀ torí pé ojú ní rojú sànú ọkùnrin bíi mi sì ní apẹ ní bíi mélòó kan sí ni àbá ní ká fún yín kúlà ẹgbẹ ilé ilé náà mi. Ah. ẹ ṣe fún mi ní láì. Ah. bí bá ṣe gan ẹ fẹ́ bí mo ṣe ń kó fún nǹkan fògùn tan ara wa jẹ kò tí ẹ yé mi ẹ ní ni àti pé. àbáṣekè yóò jò. ń gba àṣekè tuntun ẹnì kan lórí àti pé ara ìyá ìyá mi. ṣé sún ṣòro pé mò ń ṣeré ni ó dẹjọ́ náà mo ní ìdòwò yìí ìwọ náà ronú twenty k ni mo ní kó fún mi mo ní ìdẹ tí n bá ní ìdẹ mi ò ní pé ẹ náà. ṣé fún máa wá èmi ni ìwọ ọmọọyà olówó stop ẹ jọ. èmi àti mọ́mì ní problem there's, there's an issue between us that's why mo ṣe ni pé kó fún mi lówó yìí ah, ah, abẹ́kì gbàgbé wọ́n tẹ́ pé normally ti bá pè é pé abẹ́kì ara ti gbẹ pé send nǹkan wọ́n á send owó sí mi wọ́n máa ṣe transfer sí mi mo mọ̀ pé ó fẹ́ máa wá mi tẹ́lẹ̀ weekend ti dé ó fẹ́ máa wá mi pé mi ní máa béèrè owó lọ́wọ́ ẹ̀ ókè mi ò béèrè lọ́wọ́ ọmọkùnrin mi ò béèrè lọ́wọ́ ẹ̀ weekend má wọ̀ rẹ̀. kí ni nǹkan tí mò ń sọ kí ló ń sọ ná just twenty thousand naira ni mo béèrè lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ń pariwo sọ pé òlówó òlówó ṣé ni mo ti máa ń fún ẹ lóòótọ́ bá béèrè lọ́wọ́ mi ni wọ́n kó sí orí burúkú ara ẹ kúrò lórí fóònù fún mi jàre wọ́n ìdí ọ̀tọ̀ sí i àwọn síbẹ̀ ni pé bóyá mo kì í fún lówó tẹ́lẹ̀. èmi ni bẹ́ẹ̀kì jam fún ọmọ létí ah, ó dẹ̀ mọ̀ mi o mẹ́kì mọ̀ mi kò sí wèé. àmọ́ ṣé mi ò ti máa sọ̀rọ̀ jù báyìí o mi tí ì sọ̀rọ̀ jù mo dẹ̀ ní ìdòwò mi. ọ̀rọ̀ èpè kan ohun tí mo rí màmá ni màmá jẹ́ pọ̀. mo ka yín. kí ni gbogbo eléyìí ṣe tó mú mi fò náà ni. mo grab copy yín bí ṣe wà mo ti grab copy. kí ni gbogbo ilé. ẹ fún mi lówó ẹ ẹ ẹ má jà. kí ni gbogbo ilé má jẹ́ ẹ̀yàn máa pa gbá owó mi jàre fún lọ inú iṣẹ́. ẹ fún mi lówó. owó kí ni mo fẹ́ fún ọ nísìn kò sówó lọ́wọ́ mi báyìí mo fẹ́ lọ ṣiṣẹ́ sódò owó tó kú lọ́wọ́ mi gan mo fẹ́ fi lọ rajà jẹ́ pé má ti rajà báyìí níbi máa gba pààrọ̀ ó rí i pé kí méjì mo kú pé dání ní ìsìn. èmi àkúlà mi ti tán. èmi ọlọ́run máa jẹ èmi afọṣọ tí mo fọṣọ lánàá bẹ́ẹ̀ ni wàá fẹ́ kú màtúndọ̀ kájọ́ sókùnrin ni mi ò lè fọṣọ ẹ fún mi lówó mo ní tí n bá ti dé ìwà fún ọ lówó. ọgbẹ́ o kí ló ṣe yìí ẹ fẹ́ kọ́ mi lọ́rùn. mo ń ṣàlàyé ọ̀rọ̀ fún ọ ni wọ́n fi lè wọlé ni. ẹ rà máa ṣe díẹ̀ díẹ̀ ọrùn ìyá ọmọ mi lọ́wọ́ ẹ wo bí ṣe wà yìí ẹ ẹ fún mi lówó oúnjẹ mi fi wọn la owó yẹn gangan ni mo ń béèrè lọ́wọ́ lórí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹyin bẹ́ẹ̀ ṣe wà yìí aládàjẹ ni ẹ fún mi lówó. kí ló dé tó ń wo àbáyé kí gbogbo yẹn máa gbóhùn mi nígbà tí ì ṣe sùúrù fún mi kó tí n bá ti tà èyí ní pẹ́ wálé èyí bá ti wálé ń wà fún ọ ọlọ́run má jẹ́ èmi kọ́ ọlọ́run má jẹ́ ẹ̀yin fẹ́ fẹ́ yàwó tuntun ẹ̀yin fẹ́ fẹ́ yàwó tuntun níbo ni yẹn wà ọlọ́run má jẹ́ kébìrì láburú. ẹ ní mo fẹ́ ah! wá wọ́dà. Ah, ah. sórí ọjọ́ pé sọ̀rọ̀ fún òkìsẹ́ ìyàwó tuntun pé hmm. ó kò yẹ kó máa ṣe b Ah, orí ìyá ọmọ yìí lọ́wọ́ ìjọ kan tó ti yẹyin nìsín ebi ọmọ mi tútù tó ti bá ọmọ mi tútù mi ò ní jókòó sí mi báyìí mo máa wà jókòó sí mi báyìí ara tí mo lá ni pé ṣé lè mo rí yín lójú pé mo ti ń rù mi ì dẹ̀ fẹ́ rù ẹjọ́ tó lọ fún mi lówó ẹ kí màmá tèmi lọ. àlàtọ́lá padà lọ sùn kó fàlà mi là ó lè bó rù ọgbọ́. láyéláyé ẹni fẹ́yàwó tuntun wá sínú ilé mi báyìí kó ṣe bí kò jọ bọ́dẹ̀ ti sọ pé tó níyẹn ni kò sí wàhálà èyí tẹ́ sọ gbẹ̀yìn náà dá ẹ jẹ́ kó wọlé. ẹ wọ̀ wàhálà o ẹ wọ̀ wàhálà o ẹ fún kí ni tó ń ṣe báyìí fún náà. ẹ fún mi lówó. nígbà tí èsè ìyàwó tuntun tẹ́lẹ̀ náà ń bá ti rìpíìtì lẹ́ẹ̀mejì báyìí ọgbọ́ níṣẹ́ ti adi adi bárakú o tẹ̀ tó ń wíwí mi tẹ̀lé ni. ìyàwó mi. àwọn tá ló sọ bẹ́ẹ̀ fún yín. àwọn tá ló sọ bẹ́ẹ̀ fún yín. wàhálà ó ju ìyàwó mẹ́wàá lọ lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ pé èèyàn fẹ́ tó ní stroke tó tún ní tó tún ní mẹ́ńtà. ọlọ́kọ̀ọ́lọ́dájọ́ sọ kọjá ilé ìfẹ́ àwọn méjì ṣe kí lọ fẹ́ wèrè gan kí n máa mójútó gan kò pé mi kó jẹ́ pàrọ̀ gan mo fẹ́ gan kí n máa fi wáyé wíwí bàrò tí gan sí ò pé mi ju wọ yìí ní ìsìn lọ. ẹ màá bá ní jẹ bẹ́ẹ̀ mo jẹ five hundred tẹmúra iná lẹsọ pé bẹ́ẹ̀ fún mi kò sí wàhálà ẹ mú wa. kí mò ń sọ kí ni ń sọ ẹ ń bá wojú rẹ fira jẹ yóò sì jara. sọ́tàn máa. ṣé bẹ́ẹ̀ ti rí wọn ni kò sóbù ṣé bẹ́ẹ̀ ti rí. mo sọ pé lára àrò owó tí mo fẹ́ fi rajà èyí ni mo fọ́ bẹ́ẹ̀ ṣé ẹni bẹ́ẹ̀ ṣe ń ṣe mí yìí ìjọkọ̀ orí ìyá ọmọ yìí lọ́wọ́ o tó bá dẹ̀ ọmọ yìí lọ́wọ́ ó parí nìyẹn. nàdó wa parí ó parí nù ó parí nà nù. kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà kò sówó tí màá fẹ́ tí màá lè ṣọ́lé sí lè ju bóyá màá tún mú yẹn tó màá tún kó lọ ni kò sówó kò sówó lójú. kí ni wọ́n mú tọ́mọ ìbọn bá mi gbọ́ àwọn Jumi, Jumi, eh, júmi júmi ẹ pàrípà olólùfẹ́ mẹjọ bó lọjà ṣe ajé mú ọgbà dáadáa wọn ń kó náà tó ń kó lọ sí. àtàràbà tí mo ṣe ń dìde ni mo ń ìrọ̀ ah. lọ́hùn wọ́n mọ̀ sọ́wọ́ ẹ̀ta lè má kọ́kọ́ tà kó tó sọ́wọ́ ọmọ ẹranko ta. ọmọlájẹ ni mí. ọmọlájẹ ni wọn láti gbà mí ti kọ́kọ́ yẹ sọ fún ọmọdé o ṣe é ṣojú yẹn sùmẹ́sùmẹ́ iná lẹ́rìn yẹn iná lẹ́rìn yẹn pàrọ̀pàrọ̀ ó lè ṣe ah ọmọ ọ̀sẹ̀ má wọlé jẹ́ kí tètè lọ o dá o sound door kí ni ṣé o gba penalty lọ tó yìn dán kí ṣe ẹ. ọ̀rọ̀ kan wà tó yá mi lẹ́nu. ẹ̀ẹ́ ó yẹ jẹ́ ká gbé jókòó jẹ́ ká sọ. tó bá dalẹ̀ àmà sọ. o máa bẹ̀rẹ̀ o o máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ bá gbá ọ̀sán. ọmọ pé bí ọjà lélẹ̀ ṣé bí ìbámu tí mo máa rojọ́ ni tó bá ti dalẹ̀ àmà sọ. Ah, ah, Jùmọ̀kẹ́ o máa bẹ̀rẹ̀ o Jùmọ̀ sọ̀fọ̀ the likeness I have for you the love I have for you but the bottom of my heart jọ̀ọ́ tó lọ́lọ́ yóò kọ́ ṣàlàyé sọ̀fọ̀ hmm, ọ̀rọ̀ ìbò ṣe jẹ́ jẹ́ ká sọ̀rọ̀ àmásọ náà. kí ni ilé sọ ìmọ̀lẹ̀lẹ̀ níra ẹgbẹ́ o ayé yìí ti já mọ́ra wọn ìwà dẹ̀ la fi ń gbà yẹ. ohun bá ṣe fòbí ah, tóbi yẹn ló gbà ó la ó fi pààrọ̀ àṣírí ni. ìwà ẹni làwúrò ẹni èèyàn ń dẹ̀lé gbẹnu omi ìkọjá ìyàfẹ́ ní bá fẹ́ ah, tẹ́. Becky tó bá sọ pé ògbóhùn mi ni. ò ń sùn wọ́n bá kan gún ẹ létí nígbà tó ń sùn tó fi gbọ́ pé mò ń sọ̀rọ̀ àbí. Bẹ́ẹ̀kì àwọn iṣẹ́ ilé tí mo ní kó ṣe o ti ṣe. mo ti ṣe gbogbo ẹ̀. o ti ṣe gbogbo ẹ̀. ìyẹn náà dáa tó wá kù nsìn ó máa dìde báyìí sí kó wá lọ sọ́jà kó wá lọ ra nǹkan ọbẹ̀ wá. Bẹ́ẹ̀kì o ní ògbọ́n nǹkan tí mò ń sọ ni. mo ní kò ní kó wá lọ sọ́jà kó wá lọ ra nǹkan ọbẹ̀ wá mú mi ẹ̀dẹ̀ ní pé kí wàá máa lọ sọ́jà ṣé bí ẹ̀yin náà ń bọ̀ láti ibì kan ní ṣé ìgbà tẹ́ ẹ̀ bọ́ ẹ̀gbọ́n ọjà kọjá ni. o ò bá ti pè mí lórí aago bàtà ń ran bàbá ńlẹ̀ ò bá ti wọn pé kán ya ọjà kán ra nǹkan bẹ̀ wá fún mi. jọ́nà ọ̀lẹ́ dàrú ìjọ gbó ló fẹ́ gbé ẹ̀dẹ́ náà torí kò yé mi. àti tí lọ sọ́jà sí oru ẹ lójú. tó òun ṣiṣẹ́ ni bó ṣe wà yẹn o kò jí láàárọ̀ kó múra kó kàn dúdú. àwọn tó lọ sọ́fíìsì ló gbé èjì gan-an múra tú ẹ kó múra kó jókòó kó pàtẹ gbogbo ẹsẹ̀ kalẹ̀ àbí tó bá bí ẹ̀dá má dìde kó wá dá mi lóhùn kó tẹ̀lé mi sìn o bẹ́ẹ̀kì wọ́n ní kó tẹ̀lé mi sìn kó wá lọ gba owó. tó bá ti yá mi màá tẹ̀lé. tó bá ti yá wọ mo fẹ́ five minutes tó bá kó five minutes tí yóò bá gbọ́ apá mi nílé wàá rí tí màá ṣe fún ẹ bá sọ pé agídí òṣì tó jogún lọ́wọ́ bàbá ẹ̀ tí agídí òṣì tó pa bàbá ẹ̀ dànù tó fi kú dànù tí ò rọrùn wọ̀ ẹnu ẹ̀ ló wà yẹn. àwọn ọ̀rẹ́ ọ̀ṣẹ́ ló lọ́ra kíní kan lọ́ra kíní kan tó dé sára pa mí bí akẹ́ lọ gbọ́mọ ọ̀dọ̀ ẹ̀ ti jẹ́wọ́ bí tẹ̀sí rí mi pé máa tún lára nínú ilé sun èèyàn lè jí mi ẹ wọ ẹfí mi lẹ o ẹ padà sọ́jà bí tẹ̀sí wá fún mi. màdàmú èèyàn kéèyàn wá lọ máa lọ sọ́jà kó máa lọ sọ́jà kí ló dé náà wọn gbọ́jà kọjá ni kọ́kọ́ ọwọ́ ọmọ ọ̀dọ̀ tó kúkú gbà náà náà lọ́kú lè lọ wọ́n fẹ́ sọ mí dọ́mọ ọ̀dọ̀ ní àbẹ́wò lóṣù nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ni kò dá mi lóhùn bó báwo ló ṣe ń ṣe because kò yé mi wà á kókè wá sí ṣọ́ọ̀bù mi o ò ní bèrè owó lọ́wọ́ mi ò tẹ̀ ní kẹ̀ ìkéde ọjà mi dẹ̀ ń kún ó ń kún sí òkè ń gbowó ibo gangan báwo ló ṣe ń ṣe. wọ́n á ṣe wọ́n á ṣe ẹni lébà mọ ibi ẹgbẹ́ rẹ̀ ti là mo gbọ́dọ̀ àbí ṣùgbọ́n àdàbí o máa sáré àkọ́kọ́ níbẹ̀ ìwọ mọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ̀ hmm, Dúmọ̀kẹ́ kó o mọ the kind of love rìn nẹ́ sí ẹ̀wà tí wọ́n sọ fọ ìfẹ́ rìn nẹ́ sí ẹ̀ ẹ̀ ń ṣe ìfẹ́ rè jẹ́ sọ fọ ìfẹ́ ìkòkò rè jẹ́ sọ fọ ọmọ náà bá ń sìn ìwọ wa kí n ju ẹ sókè wa bladder wọ wa. kò tí mo bí ẹni kò dá mi lójú. ṣé kò máa gbàdúrà sọ fún bí mi ṣe ń kó òkè wa náà tó kí n kó òkè náà náà sùn káyé má kà sùn tírípù mi ṣẹṣẹ máa gbá gánjà ńlá ìfọkànlẹ̀ balẹ̀ ṣó dá kọ̀ọ̀kan rún má jẹ́ kó rí aláìsàn sọ̀fọ̀ sórí ẹ̀gbọ́n mi ọkàn wa ò ná ilé iṣẹ́ ó súnmọ́ sẹ̀sẹ̀mà gánjà wọn tó ti wíìsì sẹ̀sẹ̀mà wíìsì mà wọ́n súnmọ́ra gidi gan ẹ̀gbọ́n mi rè ná ilé iṣẹ́ rántí mi ṣe ike so anytime mi bá ti béèrè anything náà rẹ̀ òun rè bá mi ṣe méṣù sọ́nfọ̀nfọ̀n agbáṣà ni àgbà sì nínú wa tó láìkì mi gidi gan ọ̀wé mọ̀ yí ara ẹ̀. ṣùgbọ́n ẹni company tó tóbi tó yìn ń ṣe ike ìwà lè connect mi mọ́ wọn kí n máa lọ kó kéńbè direct èyí tó fi ṣeṣe ṣe wàhálà tó ń bá mi kó wá wọn ò jẹ́ kí máa yọ kó wa dẹ́ẹ̀dẹ́ẹ̀ kí máa mú ẹ kí máa mú wa dẹ́ẹ̀dẹ́ẹ̀ kó máa mú kó máa kó kó máa kó sókè sí ṣọ́ọ̀bù rẹ̀ kó kó ṣe kí ṣọ́ọ̀bù rẹ̀ kú ló sọ fún mo mọ ẹ̀yàn obìnrin sórí káàbà ṣègbéyàwó tán káàbà ṣègbéyàwó tán màá ṣe wàá mú ẹ lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi relative rejection mo jẹ́ ònìyàn dáadáa màá mú ẹ lọ sọ́dọ̀ ọ̀run sọ́wọ́yá ẹ gbọ́ mi rèé o ònìyàn light magic ìhàn àwọn ènìyàn sọ́sọ́ gángan jẹ́ ẹ ṣe kiri ẹ tọ́jú ẹ̀ so mi ilé mọ̀ wọ́n báyìí. wé ilé mọ̀ wọ́n jẹ́ ká ṣe wọ́n jẹ́ mo mọ ìlú náà lọ́ọ̀bù rẹ̀ bọ̀ ká kọ́kọ́ ṣe wẹ́ẹ́ jẹ́ kí n fún ẹ ní ríngì kí wọ́n náà ṣe kiri káwọn sọ̀rọ̀ àti fọ́ ara ẹni obìnrin rẹ̀ jẹ́ náà fọ́ kẹ́ ẹ̀ ń gbà ọ̀tọ̀ ní la pe ọ̀nà kọ̀sọ̀fọ̀ ṣọ́ọ̀bù wà ní ìkóríta ìkẹjà at the end of close rẹ̀ down ọkùnrin má gbà náà wá. nǹkan tí mo fẹ́ bí ẹ náà ni mo ti bẹ wá máa lọ kó sílẹ̀ tí ń ṣú. tí máa lọ ilé rìn fowó gbà wọn sọ ọrùn béèrè náà ẹ̀rọ àkọ́kọ́ máa ṣe wẹ́ẹ̀lì sọ́fọ̀ kí ó fo oúnjẹ ṣe mi lánàá ìjọjọ́ ti bí òwò ara mi. after tẹ ló máa ń tẹ. tí o sọ fọ mo mọ mo mú kíkà start kí n tó débi. so ọdún rẹ ti fẹ́ start rẹ. o ṣe mistake. ẹ kò sí wàhálà ok ṣe ọkọ mo sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kémi àti ẹ tó lè ní anything ó di alẹ́ ẹjọ́ ìgbéyàwó wa ó dẹ̀ sọ pé àbí o sọ bẹ́ẹ̀. mo sọ àbúrò ah, mo gbà mo ti ní ìdílá lo kíkì kan. dúró option wà tó bá yẹ kó fẹ́ sun lálẹ́ kò sí wàhálà ó ránjọ́ kan hundred thousand. hundred thousand sọ fún mi má sun ilé ìfowó mi gbà rímù tí mo kíkì ó jẹ́ kí mi start lọ́dọ̀ rẹ mi lè gbà o wọ́n ṣùgbẹ́ o mo fẹ́ bọ̀ ní ilé jẹ́ iye rẹ ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn mú ọgbẹ ẹ̀gbọ́n ẹni company lè ké kò lè mú mi lọ síbi ó sọ̀rọ̀ alẹjọ wedding alẹjọ wedding kan ọjọ́ ìyàwó ni. kò ah. Ah, ṣe ṣe ah òde náà ṣe kun wọn òun á ìpele rẹ iná ìrọ̀wá dùn wọn mi pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ o wá. èyí da ìwé lè sin òkú kúkú jẹ nǹkan kan ẹjọ́ yín rẹ̀ mọ̀ wí bẹ́ẹ̀ kiri ìpapọ̀ gbọ́sùn tí orí ẹlẹ́gàn ló bàjẹ́ o ẹjọ́ yín rèé tẹ̀lé bó ṣe sá gbogbo aṣọ ah gbèrè lè wà lọ báyìí ìjẹ̀bú ìjẹ̀bú kí wọ́n ló ń ṣèjẹ̀bú báyìí kí wọ́n wá dà mí láàmú báyìí nítorí ọlọ́run mo lọ́ gbà lọ báyìí ìpàdé rẹ ah. ọ̀rọ̀ ìjẹ̀bú yìí gan-an bá a sì wí yóò mọ sọ̀rọ̀ bí ẹni tí wọ́n mọ́ náà. ó wàá tún gbé fóònù àbí òmò fóònù lọ ni. Ah, hello ìjẹ̀bú mo ti délé ẹ̀ ah, ṣé bí wọn náà lọ sọ pé kí n wá bọ́ ń lé pé aṣọ ti wà ńlẹ̀ Ọ ah, bá ti ṣe báyìí ọkàn ń dà mí láàmú lásán ni ọlásọ wà ní ìgbàsọ sílẹ̀ ẹ táwa tó ní ìbọn lé o. tó tún ní padà wá lálẹ́ ọ̀la ní àjọṣera wọn ni o sọ àbówó ni mo fi gun ọ̀kadà wá nítorí ọ̀kadà padà lé ọlé nìsín láì gbé nǹkan kan dání nítorí padà wá nítorí padà lọ́lé. ọ̀dà wájú ẹ̀ tún bọ́ lálẹ́ òní dààmú dákun jẹ́ ń bọ́ lálẹ́ o tọ́hún kò lè ti yó lálẹ́ abínfẹ̀ kan sọ́dà àárọ̀ ọ̀la ni. ọ̀dà mo ti gbọ́ alẹ́ náà ọ̀dà mo ti gbọ́. nǹkan ńlá ni o agbẹ̀yìn ọmọ jẹ́ bùnmi ni èèyàn bá ní pé báyìí bí wọ́n ṣe ṣe nù yọkàn máa ṣe bẹ́ẹ̀ ń pé kínní. ọ̀rọ̀ bẹ́ẹ̀ kì í sú mi nítorí pé mo òun nìkan ṣoṣo ni mo bí mo dẹ̀ wò pé kó má tún jìyà kó má sọ́fà ṣùgbọ́n ló yẹ kó ní làákàyè kó máa wọ pé kí n má gbé ìyá mi lẹ́mìí sókè tó yẹ kí bẹ́ẹ̀ kì máa ṣe rárá tó ń ṣe tí ò bá sí pé ọpọlọ fún ẹ tó kọ́ mi lọ́gbọ́n pé kí n yé fún ní nǹkan mọ́ lèmi náà fi wá dájú ẹ nísìn ṣé yóò lè sọ pé rúbẹ́ kì yẹn kò mú jẹ́ sè ṣé tó bá lọ fọkọ sí ọ̀nà máa búyàn lórí ọkọ pa yẹ ò kọ wọn lè nímọ̀ pé mo kọ kò gbẹ̀kọ́ ni <laughs> orí ẹ̀ ń sìn mo lé gate man lọ lórí kó lè gbọ́n yìí mo dẹ̀ mọ́ pé ó máa gbọ́n ó di dandan torọ́ láti mọ bẹ̀ yẹn sè mm-hmm. nígbà tó náà bá bẹ̀rẹ̀ sí í ṣe wàhálà tá bẹ̀rẹ̀ sí wọn ra wa lé mọ́ nílé mm. mo mọ̀ pé ó rí àpé. <laughs> ṣé bẹ́ẹ̀ mi sọ fún ẹ ṣó orí ọ̀rọ̀ àwọn ọmọ ayé fún ojúbọ ọ̀rọ̀ kan náà fi ń gbọmọ lọ́wọ́ èkúrọ wọn bẹ́ẹ̀ ni èèyàn láti mójútó wọn dáadáa ni kí ni wo ìwọ ṣáà máa ṣe gbogbo nǹkan tí mo ní kó máa ṣe fún ó dájú ẹ rí i wípé gbogbo ohun tí mo sọ yẹn máa ṣe ní lẹ́sọ̀lẹ́sọ̀ báyìí ìyà ìyà ò lè jẹ́ kò lè kú fúngbà díẹ̀ ni agbọ́n. sẹ́mọ̀ mi láì kọ́ mọ́ mi rí àwọn akẹgbẹ́ ẹ̀ kó máa fi ìbákan jẹ́ mo ṣe gbogbo nǹkan tẹ́ lọ́rùn nísinsìnyí wàá fún lówó mọ́ọ̀ṣì wọ́n sìn àwa máa wúnú ilé mhm. tí n bá pè é tipa ló máa fi dá mi lóhùn. kò láàánú ni gbogbo nǹkan tí wọn ojú kan sáré jẹ wọmwọmwọm lẹ́ẹ̀kan ewé làbúrò sáré rẹ kí ló dé ó ń yọ ni igbó ṣe ń tèmi ni kò wọ ṣe. ó dẹ̀ rú kó máa change. kí ni ojú èmi àti ẹ̀ ló máa ṣe nígbà tó bá change tán báyìí ayé ẹ̀ lẹ́nu. òkun láyé òkun láyé ìmọ̀lẹ́lẹ̀ ní ráyé pé o ayé yìí ti já mọ́ra wọn ìwà dẹ̀ la fi ń gbáyé má ṣe fobi tóbi ẹ lọ gbà ó la ó fi pààrọ̀ àṣírí ni. ìwà ẹni làwúrò ẹni èèyàn ń dẹ̀lé gbẹnu omi ìkọjá yìyà fẹ́ ní bá fẹ́ tẹ́ ẹja ò ní kọjá yẹ kó lóun fẹ́ gbórí rẹ̀ ọ̀rọ̀ ìwà dàbí ọ̀rọ̀ àfin tó bá wọjà gbogbo ayé rí i ẹyẹ fi níwá o ẹyẹ lọ́la ẹyẹ lọ́la kó má ṣe fòkù o nínú ìwà wa àṣírí ni. òkun láyé òkun láyé òkun láyé ẹyẹ mi ráyé pé ọ ayé yìí ti já mọ́ra ọ. òṣìlá tápá ọ̀rọ̀ èpè kọ́ ohun tí mo rí màmá ní màmá jẹ́ kó bá ẹ lẹ́rù àwọn kan rẹ́ ní bí wọ́n ṣùgbọ́n rẹ́ ní bí ẹ ẹni lórí kò ní fìlà màá ní dákúndákún fi wá kún pààrọ̀. láyé láyé. tiẹ̀ ti dáa fíìmù ti ṣẹlẹ̀ ọba ọlọ́wọ́ ọdán alúpàyídà parada ọlọ́wọ́ ọdán parada wọ́n ní kò sówó lé kò sówó lé kò sówó lé kò sówó lé ẹ́ ah ó tiẹ̀ ti dáa wọ́n á bọ́ sọ́jà mi ṣe wáyé kí n ra oríṣiríṣi bọ́kọ̀tọ̀ ṣáàkì ẹ̀dọ̀ má jẹ má jẹ má jẹ má náwó yìí náà kùnà ni àṣejọ bẹ̀rẹ̀ ni. Hmm. mi ò ah. mi ò lọ́mi sìn mi ò mi ò raṣọ dúrí oúnjẹ oh, ni every time nìkan tọ́jú owó sápamọ́ sábẹ́ sábẹ́ tẹlifíṣàn èmi ayé mi ti dáa oorun ayọ̀ ni máa sùn lẹ́nìí kò sẹ́ni tó mọ̀ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ah olówó rí mi ẹ kó àtàrọ̀ ẹ lẹ̀ ẹ mo máa mú un. mo lọ sí owó tó fi ra dúró yẹ ẹ èmi ní ẹ lọ́la o mo ṣe ni o mo gbúyọ lọ́tọ̀ mo rọ ẹ̀fọ́ yìí mo rọ yẹn lọ́tọ̀ mo á ṣe ọbẹ̀ onígbàwẹ́ gbogbo ẹ̀ lóríṣiríṣi mo ṣe ni o. ibo ló ti rówó owó ibo ló ti rí. èmi owó ọ̀ ṣé ìjọba fi jáde lé làárọ̀ má gbàdúrà tó bá wà nílé má gbàdúrà ọlọ́run má jẹ́ kí èèyàn yí láburú ètò ìdíjú kọ́kọ́ ni pé kọ́lọ́ gbéyàn kọ̀dá láàánú èèyàn ṣé ni mo rówó yẹn lẹ̀ mo rí yẹn ni. olówó yìí. mo rí yẹn ni. Eh. ẹ wò ẹ ṣe wọn bá fẹ́ ju tèmi lọ ló jẹ́ kí n bù tóbi báyìí mi ìbú tóbi báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. eh. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe wọn. Hmm. ayẹyẹ sọ wo ni ọmọ ìdá. kí èmi gangan tí mo rówó yẹn àpapọ̀ tí mo ṣe oúnjẹ mi ò bu ẹja yẹn níbùkún ọbẹ̀ ṣe bu. ẹjọ kò sọ pa ara mọ ẹni tí ọlọ́jọ́ rẹ máa tó sọ wọnú sí o. Ah! Ah! kí ló parẹ́ yìí. tábà bú eléyìí lẹ́ẹ̀kan sí nǹkan sí kankan náà àbọ̀ ìmọ̀. Mm, yọba tán lè bá fọwọ́ èwo ni fún nǹkan ló máa ń kọ́ ọ la. ẹ̀kan náà ló wáá fi lọ́gbọ́n jẹ́rẹ̀ ní ìsìn ló wáá fi. ní ọmọ jẹjẹrẹ ìgbẹ̀yìn ẹ̀yin tẹ́yìn wá rọgùn pamọ́ iyán funfun baláwo báyìí tẹ́yìn wá ń kó báyìí tí ọ̀nà ń gbára ẹ̀ mú. ọmọ òkú lórí báyìí. ìgbìnláyé ìmọ̀lẹ̀ níráyé pé Becky kí ló tẹ̀yìn ọ̀ṣun fẹ́ tilgate mọ́ mi ni. correction Why tí mo ṣe pè fóònù láti jọ tó gbé kọ. uncle èmi ni mo ní fóònù mi mo lè choose àti recalls kí n ignore ẹ and as a matter of fact àtàrà ẹni fóònù yìí ti wà lọ́wọ́ mi o mo recalls tó ń wọlé different calls from people I don't even know and some I know but I can choose to ignore messages receive messages do whatever I like on my phone excuse me báwo ni ẹ ṣe di problem is it an issue. <laughs> mo ti mú ilé ní kò ṣàná. very good. but ṣórí iyì wá sí ìbá láti wá bẹ ẹja. Mm-hmm. mo wá kọ̀ wá gbà fún ẹ ládùúrà pé ọlọ́run ò ní jẹ́ kó pẹ́ kó tó realize pé ayé ti bàjẹ́ tán finally. lẹ́nu ìwọ ṣàkíyèsí bí ọ̀rẹ́ ayé tèmi ti ta. ìwọ wá sílé tèmi wá sọ fún mi again pé ayé tèmi ti bàjẹ́ finally ṣáà lè tiẹ̀ dà ṣé ayé ẹ̀ gàrí ibo mr agbalumọ. sori um, mo ti mọ̀ pé o ò ní wà o ò mọ̀ ọ́ sàn. thank god you know. but o mọ̀ mi lẹ́yìn tó ń ṣàlọ́ pé màá sùn tọrọ fún ẹ o tọrọ tí mo lè fẹ́ sọ fún ẹ ni pé mo pé ìwọ ò bá tèmi mu àtà i'm tired of this relation because number one o mo ń jẹ sí o sọ mi dẹni tó la hypertension tó o máa fi yànjú oúnjẹ. excuse me wait wait wait wait wait calm down ṣó dàgbà jẹ́ tó tó ní hypertension àbò kéré ṣó o kéré sí àwọn tó ní hypertension àwọn tó ń tó ẹ ní hypertension àwọn tó dàgbà jù ẹ lọ wọ́n ní hypertension so tell me what's the issue kí ni nǹkan tó wrong nínú pé o ní hypertension o kéré jù o lè dàgbà jù náà. mo ṣẹ̀ṣẹ̀ rí tó tọ́ pé ọpọlọ kọkọ tí wọn kò gbé mi. ìyẹn ò ṣe jù ẹ gbọgbọ ní problem tipẹ́. Ọlọ́run ò tẹ ní jẹ́ kémi láì pantation òun ló yẹ kí tètè sọ pé I'm stopping this relationship right now the relationship is over. you have hypertension already relationship over ṣé ìwọ rò pé relationship ṣe over ni relationship ti over tipẹ́ years ago mo manage ẹni kò sí kan tí mo fẹ́ fi ẹ́ ṣe ẹ jọ kí ni ìwúlò àsinmi I'm not using you for anything you don't feed me you don't do anything excuse me <laughs> take your leave. you are a crazy bitch. I am crazy that I know. Ó ti ya wèrè ọkùnrin tó bá máa fẹ́ iṣẹ́ ló máa lọ́ọ̀ jẹ́ kó rọ́kọ̀ fẹ́. Definitely ṣe torí mi tẹ́lẹ̀ wọ̀n ti fo iṣẹ́ lọ. Ẹ jọ. Ṣọmọ Ike ayé ti ta bí gúgúrú. Thank you. Welcome for coming. Ẹni a wí fún ọba gí ó gbọ́, ẹni a sọ̀rọ̀ fún ọba gí ó gbà. Ẹ̀yin á máa ṣe ládàá tó ń ṣe yìí náà. Ṣé ọkùnrin kan wá náà fẹ́ jókòó tì í? mo bí ẹ gbogbo obìnrin láyé yìí tílẹ̀ bá ti ń ga igi onírè lọ torí ọkùnrin bíi tíráàṣì pé òun lè ṣọkùnrin bó ṣe wù ú àti rírí ọkọ jókòó sí ìṣòro ńlá ni wá ṣe tán oní relationship ó crack kò ṣe ní crack wo ọmọkùnrin yẹn á dáa fún ẹ láyé sórí kò dìgbà tí bàbá ní gbogbo owó nàìjíríà yìí kó tó ní tó ń pè ní discipline nígbà tí irú yẹn kò gbọdọ̀ sẹ́yọ kò wá sọ mẹ́jọ kò gbọ́dọ̀ ṣe ọ̀tá mi sí mi lára òǹdọ́dọ̀ ó yà jẹ́lẹ̀ ọlọ́run pèsè ìyàwó gidi fún ẹ o. wọ́n mi kí ló dé ń sọ̀rọ̀ báyìí ṣe iṣẹ́ àmọ̀kan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀. ẹ̀yin mi ká ni mo ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ ìwọ mọ̀ pé nǹkan tẹ máa sọ náà nìyẹn kúkú mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ yín náà lẹ́kọ́ mi àbẹ́yìn kọ́ lẹ bí mi ni. ẹ ẹ ẹ èmi mo bí ẹ ìwà ìgbéraga ìgbéra sánlẹ̀ tó o bá yí èmi kọ́ ló fi jẹ o èmi oníkọ́ máa bọ́kùnrin ṣebí kẹ́kọ̀ọ́ náà bí bàbá yẹn ṣe wá nìyẹn ṣe bó gbé ọ̀lẹ́yìn sọ pé mọ́mí èmi ò láìkẹ́ mọ́ máa fi òṣìṣẹ́ ọ̀sẹ̀ sọ yẹn ṣé ọmọ gidi ló ń sọ orú ẹ̀ sí ìyá wàá máa tàbí lọ́pọ̀. ìyá èèyàn lọmọ ń jọ bóyá nǹkan kò jọ. ó jọ mí ó jọ mí o gbogbo òwò òṣìṣẹ́ wọn ń wuyè mí ò ní. èmi ta ni mo fẹ́ bi. bàbá ẹ̀ ló wà arrogance bàbá ẹ̀ ni ò mọ̀rọ̀ sọ ó kàn máa ń jábọ̀ kó ń edit ọ̀rọ̀ kó tó sọ òun ni òun edit ọ̀rọ̀ mi máa ń edit ọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ pẹ̀lú làákàyè èmi ò ń sọ̀rọ̀ kíkà kọ̀ máa èmi ò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ irú yín amọ́rú yìí ìyá ọkọ yẹn máa ń fìdí wọn yọ àpótí báyìí ni ẹ máa ń fìdí wọn yọ àpótí ẹ fún wọn nígbàánu ẹlẹgbẹẹ lẹgbẹẹ kọnà ẹ fún wọn gbàánu tó bá sọ tó bá sọ tó bá sọ ìyá ọkọ náà tún nìyẹn ọmọ ọlọ́mọ ya ètè mọ́ alẹ́ òde pàyáhùn fún un ó ya ètè jẹ́ ìkúlẹ̀ wo èrò dájú gbé èrò tètè gbé kèrò là ń wí fẹ́rò tó bá ro tiẹ̀ wà bíútì yẹn asán lórí asán òfo lórí òfo ni tètè wá solution sígbèsè ayé ọjọ́ ń lọ ṣé wọ́n ní kó ti máa tẹ̀ sí tọkàn mi wọ́n ń jà lẹ́kẹ̀ẹ́gì òkè mi o kó lọ hundred years inú ilé mi àjọ máa sùn àjọ máa jí ni wọ́n dẹ̀ máa kí ẹ kókó pẹ̀lẹ́ kó dẹ̀ máa jẹun tọlọ́kọ́ nílé ọkọ. ọmọ tó mọ̀ yá lójú òṣì látàpá ọ̀rọ̀ ìpè kan ohun tí mo bí màmá ní má má jẹ́ kó bá ẹ àwọn kan ò bẹ́ẹ̀ níbí wọn ṣùgbọ́n rẹ̀ ní bí ẹ ẹni lómi kò ní fìlà máa ní dákúndákùn fìwà kún pààrọ̀ <coughs> o. bolo bá ń kó tó wà lábẹ́ kíní pa lọ́sìn. mi lálàkàlà alàkàlà báwo. alàkàlà owó owó tí mo kó sábẹ́ tẹlifíṣàn eh, eh owó ni mo kó abẹ́ tẹlifíṣàn nípa lọ níbo ló kó sí. àwọn tá ló sọ bẹ́ẹ̀ fún yín àwọn tá ló sọ bẹ́ẹ̀ fún yín. owó owó lábẹ́ tẹlifíṣàn palọ̀ níbo ló kó sí. owó lábẹ́ tẹlifíṣàn ẹ̀yin lówó lọ́wọ́ ni. kì í owó mi owó olówó ni owó olówó owó ẹlòmíín ni. èmi ti rí iye èmi mi rí iye nígbà tí mo nù tẹlifíṣàn ni mo rí owó yẹn ní abẹ́ wọn á ní ọlọ́run ó ṣe o tí mo ṣe kòǹgẹ́ oore o mo ní èmi lèmi lówó. ṣé ọ̀gá wèrè olówó inú ilé olówó ilé abẹ́rẹ́ mi àbọ̀ ilé ìwọ wèrè ni. ibo ló kówó sí jàre. kí ni. ibo ló kówó sí. owó. ẹ ibo ló wà. owó tẹ́mi ti kó tí mo fi ṣe bẹ́ẹ̀ gbọ́kọ̀tọ̀ àti ẹ̀fọ́ tí mo ṣe àti iyán ta jẹ ní ọ̀sán tí bàjọ́ jẹ yán ni tí bẹ́ẹ̀ bá ti jẹ yán ni. owó ló fi wọ ẹnajọ ẹ. ẹ gbà kásán o. ta ló ní àwọn aṣọ tẹ kó sínú nylon. ẹ mọ̀ mi. no mi ìmọ̀ ẹ ta ni ẹ. àwọn èlé mọ̀ mi nítorí sọ fún ẹ ń ṣe mi rán yà sínú one thousand irun ìṣẹ̀lẹ̀ ń sọ fún ẹmí federal Lagos state yà ń bọ̀dì bó ń ṣe wọlé tán àyàn yàn mí àṣẹ wọléwọlé. ee wọléwọlé mo gbé wọléwọlé ti aṣọ lọ́nìkan máa fi kó káàkiri. Ah, ìyàtọ̀ wa ẹ try láti understand nǹkan ṣe rí ìyàtọ̀ rẹ̀ ìjẹ́sọ̀fọ̀ wà ní ìtọ̀fọ̀ àwọn wọléwọlé ọkàn rẹ̀ ìjẹ́sọ̀fọ̀ gọ́tà àti oúnjẹ ẹran máa mi inspect àmọ́ bí àwọn bọ́ọ̀dì ṣe wọlé wáyé èmi rò yàn àsì sẹ́sítírì kìíní sọ̀fọ̀ kí máa ṣe wọléwọlé àwọn aṣọ àwọn aṣọ kan rẹ̀ ìjẹ́sọ̀fọ̀ kẹ́ ń wọ̀ lọ pati ìdùn wa jáde níbi etí kó má máa kí àwọn àlejò àwọn ìgbọ́dọ̀ ti ṣe kí ìgbọ́dọ̀ pass through inspection so àmáyé inspector dídá àwọn orin kóyìn náà àwọn ìdùn wa. ó ti yé mi so àwọn aṣọ tó wà ń bá yẹn sí ìdùn ti wá. ẹ ó lè ó lè. mi o yéè yéè ẹ ṣàánú mi o yéè ẹ ṣàánú mi o. wo ó ti ń pẹ́ jù ìbálòpọ̀ mi bọ́wọ́ wèrè yìí sílẹ̀ náà. ní sùúrù ó ní bí òsì kan tí mo fi tó bá san bí ìgbìyànjú tó ní ti àmì kọ̀ọ̀kan mú sáde mú ìbùkún láì fún wa. ẹ̀yà ara ni gbogbo wa o ara ni fẹ́ gbà wọ́n ìwọ náà dẹ̀ mọ̀ pé <laughs> ojú lórí o tó bá ń pẹ́ jù máa lé pọ̀ lára ẹ̀ bí má ṣe yẹn ní sùúrù à ìgbà díẹ̀ ló kù. Ah, tani, ṣé wàá expect me? Hmm. Who is that? Èmi ọmọ Lukọ̀ sá tọmọ Sọlá Olúkànbí lè já ọmọ mẹ́mọ́ ọmọ rẹ̀ gbénú gboko bẹ́ẹ̀ náà rẹ̀ gbénú ọ̀nà kó. Ẹ mi ra. Kí ló ṣẹlẹ̀? À wo tí ẹ kọ̀kọ́ dídé kó ṣílẹ̀kùn mi. Ìjọ ìṣílẹ̀kùn mi, ìmọ̀ àbọ̀. Kí ni a? Ìwà ẹni làwúrẹ́ ní èèyàn ò ń dẹ̀lé gbẹ́nu omi ìkọjá ayé yàfẹ́ ní bá fẹ́tẹ́ ẹja ò ní kọjá ayé ó lóun fẹ́ gbórí ilẹ̀ ọ̀rọ̀ ìwà dàbí ọ̀rọ̀ àfin tó bá wọjà gbogbo ayé rí èéfín níwá ẹyẹ lọ́la ẹyẹ lọ́la kó má ṣe fòkù o nínú ìwà wa àṣírí ni òkùnkùn láyé òkùnkùn láyé ìmọ̀lẹ́lẹ́ níráyé gbé o ayé yìí ti já mọ́ra wọn ìwà dẹ̀ la fi ń gbáyé ohun bá ṣe fòbí tóbi ẹ ló gbà ó la ó fi pààrọ̀ àṣírí ni. láti ṣe fifty thousand. yéé! ó bá mi o lórí ara wọn tí wíkì o ọlọ́run o. èmi kò mú bíbí kókó mú bíbí náà. owó ìmìlágbà owó ìmìlágbà wọn lù mí lù mí lù mí wọn gbà fifty thousand náà mi fifty thousand tó kú yẹ wà ní àwọn wà lù mí. wọn gba fifty thousand tó kó bọ̀m̀bì lọ́wọ́ ẹ̀ kí ló wá ṣe. ìfowó kí n máa bọ̀ kí n máa rí làásì. relax ń bo o lè gbálé lọkọlọkọ ìsọpọ kù nílé wa ń bọ̀n bèmí ń tọwọ́ bomi gbóná mu mu o ò tiẹ̀ wá gbádùn ah, ah. kí ló wá ṣe ń bì. ìlú wá ṣe wá gbé mi. o ti fẹ́ fowó yẹn ṣe. ìjà yẹn lè já lọ ìjà yẹn lè já lọ. yé pariwo yé pariwo bàbá lọ. omi lè lọ ogun mi lọ ní gidi ilé ìmẹ́sù kó bá ní àgọ́nìkì àbí rọ́ọ̀bù èrìjẹ́sọ alábà àlàyé ilé ìmẹ́sù ilé ìmẹ́sù sùn má ṣe gbà gbẹdùgbà náà mi ilé ìmẹ́sù o ilé ẹ̀kú lẹ̀kùn ibi ìbẹ́sùn jáde. irunmọ̀jẹ́ oníṣọ́ ọ̀mọ́ gẹ̀gẹ́ débí èmi o irunmọ̀jẹ́ mi máa pariwo mi máa pariwo mi máa pariwo ọlọ́run o. ṣe ẹ jẹ́ ń sun. kí mi làgbo ṣe mi ṣe jáde kí mi ṣe mi kí mi ṣe mi ro bẹ́ẹ̀ sí bèrè mò ń jùṣẹ́ mò ń jùṣẹ́ mò ń jùṣẹ́ wéda padà ọkọ mò ń wọ́n déédéé náà mò ń wọ́n mò ń wọ́n èyí mọ̀ sọ fún ẹ̀dá mi láì rẹ o. ara kò má fọwọ́ ẹ̀kọ́ mi ara. ara ara ṣì ṣe é kàn ẹ́ yóò rí píríọ̀dù ẹ̀dán àbí oṣù rẹ̀ pọ̀ àbí ọdún rẹ̀ rètò. jọ jẹ ká ṣe kiri jẹ ká lálàkúdà jẹ kí mi lárùn má la jàre jàre ìfẹ́ jíjú ọpẹ́ o fẹ̀tìjú ọ̀pẹ o. nǹkan tó ṣe é lè ní o ti affect brain ya. ẹ affect ẹ affect brain mi kó affect brain mi ìsàlẹ̀ ẹ affect ìsàlẹ̀ àbí wọ́n sọ fọ ìsàlẹ̀ mi lè mo sọ fọ kick and start ẹ máa start ìdán. Ah. kún ti bàjẹ́ mi. ayé mi ni ayé mi. parí parí fún ọ náyé mi èmi náyé mi wọ́n ṣe dédé ètò ìwọ̀n ọmọ rẹ̀ jẹ́ lọ́fọ́ mo jìyà lórúkọ rẹ̀ ẹ́ ètò ètò rẹ̀ jẹ́ lọ́fọ́ mo jìyà náà sàn mo tún jẹ́ ìyà lóru ah ìyàwó adídọ́gbù ìyà lórí ayé mi èmi ah má ṣe o àṣelé ayé asanra ọmọ rẹ̀ jẹ́ lọ́fọ́ mo jìyà náà sàn mo jìyà náà rọ mo jìyà lórí mo kówó ń wá ṣeré tó èmi má jẹ́ kó mọ́ o sọ́fọ́ ọmọ ìjẹ̀bú rẹ̀ mi wà sọ́fọ́ ọmọ àgàkanó rẹ̀ mi wà ọmọ ilé sàn ibẹ̀ràn èmúra wọn lukọ sàtọ ọmọ ọrùn sọlá bí lè jà ọmọ mẹmú mẹmú ọmọ rẹ gbénugbó kó bẹ́ẹ̀ nọ rẹ gbérònà kó bẹ́ẹ̀ rẹ gbó ọmọ daniyan dani kékeré ọmọ ará ìgùtù ọmọ bá fún bí ọmọ ẹgbẹ yìí ló kó gbọ́ lọ́fọ̀ ará ìgùtù ooo pété lọ. yes come in. Ah. ẹ má bínú pé mo pè mo ń ṣe nǹkan lọ́wọ́ náà. wájú kan pẹ̀lẹ́. Mm, mm ẹ̀lẹ́ máa dìá ẹ má bínú nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí o sórí mo wò wípé àìsí ń bẹ́ẹ̀ láìdá sí mi ò dẹ̀ lè ní irú ẹ̀ lọ́mọ tó dáa báyìí tó lẹ́wà báyìí tó lọ́ fún lẹ́wà tó dáa báyìí kéèyàn kan máa ṣe é ní ṣe ṣàkàṣàkà kí n má lè sọ tọrọ mo ti wá wo èsùnkún eh, bí ìyá ẹ ṣe ń ṣe ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo wá béèrè lọ́wọ́ ẹ̀ mo ní kí ló ṣe fún gan-an kò rí nǹkan kan sọ òun ló jẹ́ kémi náà tó wá bí ẹ tó bá wá ní nǹkan kan tí màmá ẹ̀ ṣe fún ẹ tó ń bí wọ náà nù tó rẹ ni bá sọ sọ fèmí. ẹ mọ́ mi ṣé rárọ̀ tẹ sọ yìí èmi gan fúnra mi gan ti ń rò torí mi ò mọ nǹkan tí mo ṣe fún mọ́ mi wọ́n ṣe ń tú ìtèmi gan ìgbà mi mo máa ń wò pé ṣọ́wọ́n gangan ló bí mi mi ò mi ṣe nǹkan kan fún wọn o mi ṣe kankan fún wọn. o ṣe nǹkan kan fún. mi ṣe nǹkan kan fún wọn. because bẹ́ẹ̀ mi gan ṣe wà yìí gbogbo inú lẹ́yìn ti sú mi in fact ó ń ṣe mí bẹ́ẹ̀ ni pé kí n kó ẹrù mi mímọ́ dẹ̀ ṣe wà yìí mo ti kẹrù mi kúrò kí lọ máa gbé lọ́dọ̀ wọn rẹ́ má mm, mm, mm, try ẹ ẹ wọ́n bí jẹ́ kí èmi sọ nǹkan fún ẹ ṣé orí ìyẹ́ ẹ ọ̀dájú abiyamọ ni o ká ní pé mi ò mọ̀ láti ilẹ̀ ni ṣe ni máa ní bóyá ṣe ló adopt ẹ̀ ọmọ téèyàn adopt gan téèyàn bá máa treat ẹ̀ bákan àwọn tán gbé fún wọn máa gbà kan wọn lọ́wọ́ ẹ̀ kó máa fìyà owó jẹ ẹ́ kó ṣẹ̀ṣẹ̀ máa sọ wípé àfi tó o bá wá tẹ́wọ́ níwájú kóhun tó fún ẹ níwọ̀n tó lọ́n fún lẹ́wà tó dáa ẹ kí ló ṣe fẹ́ kó máa jayé ẹ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ mo ṣàrí báwọn ọ̀rẹ́ ẹ ṣe máa ń múra dáadáa tán ṣe máa ń wá bí kó wá sọ̀rọ̀ ẹ̀ di pé ẹ tọmọ kan bá wá bá òun kò ní jẹ kò ní fún ẹ lówó gbogbo ohun tó yẹ kó máa fún as pocket money kódà gan ó fẹ́ lè máa bọ bẹ̀lì ẹ lọ́wọ́ nù ilé tó le tó yẹn ni. wọ́n mi jẹ́ kí èmi sòótọ́ ọ̀rọ̀ fún ẹ gbogbo nǹkan kọ́ ni ìjà máa ń bàjẹ́ o lọ́wọ́ tá a sọ yìí tí ẹ bá gbé wá ní gbígbóná kí wọn náà gbé fún ní kìkì ni kẹjọ fà á bẹ́ẹ̀ ni. ẹ wo bí ṣé o mọ̀ pé mo nífẹ̀ẹ́ bí ọmọdé ni mo ṣe mú ẹ o torí ẹ ni mo ṣe ń fún ẹ ní advice tó dáa báyìí wo èyí olóò máa jáde lọ́nu ilé yẹn má ṣe yẹn o ọlọ́run má jẹ́ kó o gbé ogún ní ẹ kó o fi tọrẹ fẹ́ lómi tó bá ti jáde lọ́nu ilé ń sìn mo mọ̀ rẹ tí mo ní kíá ló máa wò rárá ló máa lóun lọ́wọ́ kan ìgbére kan ló máa lóun fẹ́ tó bá dẹ̀ ti lè lọ́ọ́ fẹ́ lómìn sórí gbogbo ń tà ń sọ ìwé gbogbo yìí pátápátá ṣe mọ̀ pọ́kùnrin tó fẹ́ yẹn òun ló máa jogún yẹn wo bí ọgbọ́n tó máa ta rèé o sórí gbogbo nǹkan pẹ́pẹ́pẹ́ tó wà ní ilé máa bẹ̀rẹ̀ sí ní mu kó máa gbé ta tàbí kó wá bóyá mẹkáníìkì kan ló máa sọ pé ó fẹ́ lọ tún mọ́tò ṣe nílé kan gbé jáde kan lọ tà dànù. Ah, mọ́tò. ẹ ọ̀rẹ́ tẹ́rù bá ń bẹ̀ pé bóyá yẹn pọ̀ jù wo bí àwọn nǹkan kéékèèké tó wà nínú ilé tó mọ̀ pé kò tí ì lè tètè fura sí máa mú wọn kó lọ tà wọ́n dànù ìwọ ló ní nǹkan ẹ torí ọmọ la ṣe ń ṣiṣẹ́ so orí olórí kan ò lè wá jogún tó yẹ kó jẹ kó lè mọ̀ pé yes gbogbo ìwà tó ń wù yẹn kì í ṣàrẹ̀ ọ̀ọ́. okay mọ́mí mọ́mí ó dàbẹ̀ ni pé sense wà nínú iye nǹkan kékeré kí n máa ta. dídì. àwọn tó dẹni wá tiẹ̀ fi yẹn rọ́ lọ́wọ́ that is it. Ah, mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́wọ́ dúró ti ẹ̀yin náà bẹ̀rẹ̀ ṣe fẹ́ kórí fèmí náà ọlọ́wọ́ á rí fún ẹ̀yin náà. ọ̀dà ah, ló bá ṣe ń tó ṣe ló bá ṣe ń tó ṣe pẹ̀lẹ́ ọ̀dà. ìwọ ni tàdúrà náà òun ah. ṣe mí òun gbà mí o báwo la ṣe fẹ́ mẹ́ni tó ń ṣe ni tí ń gbà ní. àfi tọ́lọ́run bá fojú àṣebí hàn màmá ní. ìkúnláyé ìkúnláyé ìmọ̀lẹ́lẹ̀ níráyé pé o ayé yìí ti já mọ́ra wọn ìwà dẹ̀ la fi ń gbà yẹ. òun bá ṣe fòbí tóbi ẹ̀ lọ́wọ́ ó la fi pààrọ̀ àṣírí ni ìwà ẹni làwúrẹ́ ẹni èèyàn gbẹnu omi bẹ́ẹ̀kì ìyàfẹ́ ní bá fẹ́tẹ́ ẹja ò ní kọjá yẹ kó lóun fẹ́ gbórí rẹ̀. ẹgbà para ẹgbà gẹ́rọ. ọ̀sẹ̀ ẹgbẹ́dẹ́dá ẹgbẹ́ tí wọ́n tún ojú tiẹ̀ láti wá kọ́ wọ́n fi bẹ́ pààrọ̀. ẹ bá bá rẹ o à ń bá àkàrà à ń gbò à ń gba léèdì à ń gba gírì òtí oúnjẹ fún dájẹ dájẹ ti tẹjú aago sẹẹsì ẹ bá mi bá pààrọ̀ ẹ bá pààrọ̀ ẹ bá ké o ẹ bá pààrọ̀ ẹ bá ké o aṣọ ẹ̀ yóò wù mí mọ̀ wá kó sínú pálí má fa tòkù. excuse me. má hello. hello. Eh, eh, excuse excuse me ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. ẹ bẹ bá parọ́ ẹ bá parọ́ ẹ bá ké aṣọ ọkọ mi ọ̀sẹ̀ ẹ̀sìn ẹ̀ bàmá fàṣọ ṣòfò ẹ má kàṣọ sínú páálí ẹ má da sọnù. káṣọ wákò gba ké. ẹ ẹ ẹ ti dà mí lóhùn tán mo ní kí ni nǹkan tẹ̀ ń ta ṣé ẹ̀ ń ta nǹkan ni àbí. ẹ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ṣé irú afẹ́fẹ́ wọ̀ ẹ́ nísìnyí ẹ rí i pé aṣọ nísìn ẹ rí i pé alánà papọ̀ ni ẹ ń pè sísítà ìkànnù ó lè mọ wùyùn mọ ṣe ń pè rẹ́lẹ̀ nísìn iná ń pè ní sọmọdọ̀bọ apọ̀ ẹ̀wá wò pé ẹ fẹ́ wọ sọmọdọ̀bọ mọ́ pé kò wùyìn mọ́ ní tẹ́ fi àrùn dànù pálí o tẹ́ bá kó fẹ́ mi ìdó fún yín ní ke kò sí yàtọ̀ tẹ́ kó wá o tẹ́ wo ẹ wo lé ìbò ṣe tó tẹ́ bá kó aṣọ tó bá kúnú ẹ̀ bẹ́ẹ̀ mo máa ń fún yàn kúlà kúlà ni ẹ máa gbé orí tébù lóde tí ẹ máa fi sáàfù oúnjẹ mo lè fún yín ntí ntẹ bá kó bá ti gbà ni irú ntẹ kú wọ̀ nísìn ọ̀nfẹ́lẹ́ ah ọ̀fẹ́lẹ́ ọ̀fẹ́lẹ́ irú aṣọ ní ìwọ̀n ò lè ní nǹkan gidi gbà bó ti wà nísìnyí ó lè gba èyí lè fi gba ankásífù àbí àṣìbí oníke tí a máa fi amẹ́kẹ́ fún ọjà rẹ̀ sùn ló lè gbà. aṣọ mi yí owó ọ̀nà ọ̀yọ́ very expensive. Ah! <laughs> ojú lẹ́yìn fi wò ní ẹ̀rí pé ti ya oríṣiríṣi nǹkan sí la ó ti di signboard ẹ̀yìn àtọ́pọ̀ ò lè fẹ́ràn rẹ̀ báwọn. Um, um, sir okay ó ti nǹkan tẹ́ ẹ̀ sọ ti yé mi ẹ máa ń gba aṣọ àti àwọn other things then ẹ máa fún ọ ní nǹkan èmi ah, that's exchange. ǹgbọ́ that thing ṣe aṣọ aṣọ òfì ni o léèsì ni o àǹkárá ni o gíní ni o ẹ mà wọn agíní original hausa ọ̀hún àwọn wágàǹbàrí nǹkan kan ọ̀hún ẹ mà ti kú the vice ex vice president. Ah, eléyìí kọ ẹ̀yìn ẹ̀lẹ́ńdà kọ̀ọ̀hún. Ah, èèyàn kọ́ là ń gbà àná àtìkù aṣọ ni aṣọ ni à ń gba aṣọ à ń gba aṣọ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ béèrè lọ́wọ́ yín bóyá tí ń bá fún yín láwọn kọ̀ọ̀kan ẹ̀mí tó kì í ṣe aṣọ ṣé má lè bá mi tà á gẹ̀gẹ́ ẹ máa kówó fún mi. pé ẹ kó nǹkan fún mi dé máa ń tà. bẹ́ẹ̀ ni ìdẹ́ni máa bí kí n gbé mọ́tò wá fún yín ẹ bá bá mi tà á ah! fún mi lọ́wọ́. <laughs> ẹwẹ́jú ni bó lè ṣe sí àárọ̀ mi ah, iṣẹ́ àárọ̀ mi gangan nù ṣẹ́rí ìtẹ̀sán dìpátímẹ́ǹtì ọ̀tọ̀ lélẹ́yìn pé báyà báyà kò sí tèmi dá kò sí nǹkan náà tí n bá sọ kinní kan fún yín. ilẹ̀ rẹ̀ méjì èbú ṣe mo ti báyà ta bàálù rí. Ah, you mean aeroplane. Ah, ah bàálù ńlá bàálù ti máa wọnú sánmọ̀ lọ mo báyà ta ah, sẹ́rí eh, nǹkan kan tó wà níbi tẹ́lẹ̀yìn ni pé ìgbà mo ta bàálù torí kò bá ti dáa fún mi o ẹ̀yìn dídá fún mi wà ní odò ọ̀bùn ni o torí pé ńgbà mo bá mo ta bàálù dábàá yìí ń wà ní wọn ní fún mi lówó wọ́n wá ti wọnú bàálù gbọ́n wọnú bàálù tán báyìí bàálù kan gbéra ni àwọn ti gbàgbé mi ní ògbé bàálù wà pé ń gbéra tà láwọn kò sì sí àjẹníran wa ìbá ní kí n fò tẹ̀lé wọn ẹ̀dọ́ fanu à kò sí tẹ́mi ò lè ta ẹ fẹ́ gbọ́ mo ti ta títìrì fún ìjọba. títí eré ọyọ àti títì tó máa ń yọkù rẹ ẹ báyìí ọ̀pọ̀lọpọ̀ èmi mọ́ta ẹ wo bíríìjì kan bẹ ní Òṣòdì tẹ́ẹ̀mọ bíríìjì tó wà lóṣòdì yàá sí èmi mọ́ta. Um, that means you, you sell a whole lot of things then. Ah, ah, ahọ́n yín yẹn lọ ìgbọ́n tẹ̀ sọ dáadáa. so ẹ máa ń ta nǹkan púpọ̀ ní ẹ̀dẹ̀ ẹ no problem. ah ẹ̀yìn téèyàn o àmọ́ kò sí nǹkan dáhùn tí ń lè ta kó o sí. ẹ fún mi ní nọ́mbà yín mo máa pè yín so ah. that a lè jọ ṣe business. àbísẹ́ fẹ́ máa lé ọ̀dọ̀ mi. ẹ nà o ẹ máa. ẹ wá lé mi ẹ lè wá o èmi mò ń lò pọ̀ o yàrá kan pálọ̀ kan ni. ẹ fún mi ní phone number yín màá pè yín fún business. odò. Um. ẹ̀mí. Um ọlọ́run máa yẹ kí yàn gíga bí wọ́n bá rò lọ́pọ̀ ẹ̀ pé òun lè sọ mí dọ̀pọ̀ ẹ̀bẹ̀ ọlọ́run ò ní fún ṣe torí ohun rèé ọwọ́ mi lè fi gbé nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ owó sì tó wà bẹ́ẹ̀. Hmm, màá ń tẹ̀lé wọn náà mi sí màá gba ọbẹ̀ yìí nù yín. Ah, ọlọ́run máa jẹ́ kí n máa rówó tí máa lójoojúmọ́ kó bá díjọ́ mi gan kó fowó sí inú wò lẹ̀ ọlọ́run àsìmì lọ àsìmì lọ síbẹ̀ tí máa fi bí ọba rò bí síbi tó lóun kọ́ ló sọ mí dọ̀pọ̀ ẹ̀bẹ̀ nù wọn ọmọbìnrin tí wọn fi ṣe ẹ ni tó wọ wèrè. ẹ wo ọjọ́ torí ọlọ́run ìyá afẹ́ ni mò ń jẹ ọjọ́ torí ọlọ́run ẹ wo wọn náà kẹtọ́ ọjọ́ owó sínú wo ni ẹ ẹlẹ́dàá mi á sì mí níbẹ̀ máa lè rí mú ó ti yẹ yín nísìn. ẹlẹ́dàá rẹ ẹlẹ́dàá rẹ ó sì àfihàn jẹ ọ ẹlẹ́dàá rẹ yóò fìyà jẹ ọ tó yẹ pé o mọ dààmú tó kó mi sí nísìnyí tó yẹ kí n wà lẹ́nu iṣẹ́ owó wọn wá lọ nísìnyí láti lọ yáwó lọ́dọ̀ àwọn èèyàn pé kí n tó fi lè rówó ra àwọn kẹ́mí tó fi gbà pààrọ̀ olùsí ara rẹ lọ́wọ́ máa lọ́mọ gàrí iwájú bẹ́ẹ̀ mi pàgbà ló fi tẹ̀ bà Eh? ló ń bùjẹ báyìí. ẹ jẹ́ kí n máa jẹun àbí kí n dọ̀bẹ̀ nù torí torí ẹ̀rẹ́ tí náà mi sì kí n wá lọ́mọ bẹ́ẹ̀ kí lọ yí dànù kí n má jẹ mọ́. mi mọ kan á kí mo kán méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà ni bóyá ẹnu lọ́ọ̀bẹ má jẹ àbí kí n fọ́ ọ lẹ́nu gan. ọlọ́run jẹ ò lè kó pé ẹ wo ẹjẹjọ bẹ̀rẹ̀ nulẹ yìí o bẹ́ẹ̀ ká bàtà yé mi ni ẹgbẹ bàtà yé mi ni ni ẹ kò sí wàdà ó dáa náà ni ó sì ń lọ náà ni àdàlú ni ẹ bá lórí náà ni dànù mo mọ nǹkan tí mo torí ẹ̀ jìyà ẹni tó torí ẹ̀ nà mí ní padà nù ẹ̀ ẹ kú lé o ah, má má bínú hmm, ṣe là ń ṣà tá a mu aṣáfẹ̀mú eléyìí tí wọn ò tí ì lò rí rárá ni torí mo mọ irú yín báyìí náà lè máa sọ pé kílẹ̀ amúdé yìí òun rèé o ṣé ọ̀rẹ́ ẹ mójú lọ sọ́jà ló sọ ẹ máa pẹ́ àmú lọ́ọ̀bẹ ò dà bẹ́ẹ̀. èrò wa ni. one twenty ni tàwa méjì sixty sixty thousand. one twenty ẹ má wọlé màá sẹ́ǹdì owó sàkáǹtì. ọ̀rẹ́ o bù mí kùsà èmi ti sanwó tàá méjèèjì o ah, ròde. ọ̀rẹ́ mi olówó kódà ò ṣe o òde òní kan wú ẹ o. àmì àmì o gbogbo wa o. a máa ń gbàṣọ ìwọlé. Becky mọ́mí èsì dùn ẹ̀mí ṣé o gbọ́kàn tí mo sọ. kí ni ẹ sọ pé ó ṣẹlẹ̀. mo ní kó wá gbàṣọ lọ sínú yàrá mi. gbé kí ni gbé kí ni kémi bá yín gbé aṣọ lọ sí òkè nínú yàrá yín mọ́mì mo sorry gan mo less busy mi ò ráyè mi ò lè ṣe é ṣé bí mo bèrè forty thousand naira péré lọ́wọ́ yín mo ní mọ́mí ẹ̀jọ̀ ẹ fún mi forty thousand naira mo fẹ́ fi ṣe nǹkan ẹ sọ pé ẹ̀ ní ẹ̀yin wá fẹ́ ra aṣọ one hundred and twenty thousand ẹ tún wá ń sọ fún wọn pé kọ́ send account number ẹ fẹ́ ṣe transfer tó bá yá yín ẹ gbé aṣọ yín fúnra yín ẹ gbé lọ sí òkè nínú yàrá yín ṣe bẹ́ẹ̀ ni ẹ fẹ́ wọ̀ mo sorry gan mọ́mì mo ṣe jókòó yìí mo less busy gan mi ò ráyè i cannot do it. Hmm. ìdọ́ṣọ́ ọmọ nìwọ yìí kéèyàn bímọ kẹ́nu èèyàn má kà á bẹ́ẹ̀kì. ṣe bọ́bìnrin nìwọ náà ẹnu ẹ̀ ló wà yìí ṣé ti yẹ ẹ́ sí ọmọ bàjẹ́ ń sí ó bàjẹ́ lásán èkejì ajá àwọn sẹ́yàgò àwọn sàwáwù ẹ̀kan lọ́ọ́ darú ilé iṣẹ́ yìí sílẹ̀ Hmm. clean thesis àwọn ọlọ́dà lẹ̀ ọmọ kékeré ni o. àwọn bí ẹ̀fún lọ́wọ́ ni ó béèrè owó lọ́wọ́ bí ọ̀wọ́n dẹ̀ fún ó dẹ̀ fi ṣe abẹ́ màá gbọ́ ọmọ àkẹ́ burúkú yìí. ọ̀ fún lọ́wọ́ kò ní ìyá tó lè gbé owó kalẹ̀ fún un ó ṣọ́ọ̀gù fún láìfu ẹ̀ ló fi débi tó dé yẹn. àníwọ́ hmm. àfi bí kàlòkàlò owó ni ṣá fọ́tí tàwọn tó bẹ̀rẹ̀ sẹ́mi ìbèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ fi ṣe ṣe orí nǹkan sọ pé nǹkan tó fẹ́ fi ṣe rèé ṣé mo ní ìdá àti kọ lẹ́tà kẹ́tọ́ lè fún mi ní forty thousand naira ṣé ní ìdá àti mọ̀gán tí mo fẹ́ fi ṣe ni. orí ẹ ló dàrú ọmọ lásán èkejì ajásọ ọmọ lélẹ yìí. ọmọ bá bí bàbá lẹ̀ dàpọ̀ wá gbó lọ́wọ́ mi. ẹ gbọ́ aṣọ yín lọ fún ara yín. ọ̀rẹ́ mi ó bọ̀ ó dà. ọmọ lásán èkejì ajásọ wúlò kò bá ti kò fẹ́ kò fún un pàṣẹ. ó dùn mọ́ mi gòkè lọ́ba gòkè lọ́ba kò fún lé lórí dáadáa èló ni forty thousand tí ò lè fún ẹ ẹ ṣe bóun lórí tó sáré fẹ́ máa transfer owó sí sí sí owó wà lọ́wọ́ ẹ̀ ìyá ẹ ó fẹ́ ya kágàn ni lọ́ọ́ bá ó pariwo lé lórí lọ́ọ́ bá kó bá wọ́ ah, ah. ó ń ṣe mí òun gbà mí o ó sọ ọmọdọ̀ tá ìyá o kí ló fẹ́ gbà nínú kò ṣe bí kí ló fẹ́ gbà nínú kò fàyè ṣe bí o ìgbẹ̀yìn rẹ o. fact. èmi ra your loved one. àdùmọ̀kẹ́ má jẹ́ ká tó sọ fún àtúnṣe àìnà déédéé ọ̀rọ̀ ẹni jẹ́ kó yá. mo fẹ́ rí ẹlẹ́mìí mọ́. mo mọ̀ sọ fún ọ̀ṣun àmọ́ ìfẹ́ rí ìnẹ́ ṣe mí lè ṣe kí má wà sọ́dọ̀ rẹ̀. kí ṣẹlẹ̀. jọ jọ jẹ́ kí n jẹ́ kí n ṣàlàyé ara mo àtẹ̀jú sọ fún mo ní gift ńlá rẹ̀. mo ní gift. mo ní gift. ṣe ìrètí bàtà sọ pé ẹ̀rọ gift yẹn dé gbogbo mo like gift. mo fẹ́ present rẹ̀ jọ òun wà wàhálà o. mi wà wàhálà jẹ́ kí n. má mú mi ṣeré o. mi mú ẹ ṣeré sáà mo ná gift gift wà níbẹ̀. jumi jumi mi máa bọ̀ máa bọ̀ akíwọ̀ máa bọ̀ ah ah emire pé ẹ máa bọ̀ wọ́ọ̀sì mọ́ bí jẹ́mi jẹ́ kó rí aláìsàn ọkàn sórí fífọkànbalẹ̀ emire sọ fún ọ mo ní surprise package rẹ nfẹ́ kó ṣe kiri kó calm down kó jẹ́ kí dédé náà kó wálé nára rẹ emire fẹ́ fún ẹ ní surprise package rẹ. ó dáa dẹ́kọ̀kọ̀ rojọ́ rojọ́ gift dà. ó dáa mi rojọ́ ẹ irun máa ṣe mí náà wàá ṣe kiri wàá di ojú rẹ o máa close your eyes nítorí sọ fún báwọn olóyìnbó ṣe máa ń ṣeré yẹn n fẹ́ surprise rẹ you have to do what hmm. close your eyes. Oh yes let your eyes be closed. okay o okay, má làjú o èsì ṣì tì ní o èsì ṣì tì ní o. ó lajú ó jà má o. má o. ó jẹ́ dáhùn. Ah. jumjum oya open your eye will you marry me you marry me o nítorí sọ fún mi fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ ara ẹni kó ṣe kiri kó má dàbí green passion dédé irun àbá má ṣe láyé àì kó má dé green passion kí dédé ayé ẹni kó má ná green nínú nítorí ṣọ̀fọ̀ green ó wà nínú flag nàìjíríà wàá ṣọ̀fọ̀ everywhere ó wà peaceful fẹ́ kí ayé ẹni kó lóyún kó ná sugar kó ná isolated place jẹ́ sọ everybody má enjoy say yes i love you with all my heart jọ will you marry me. Ah, wow. Ọlọ́run ẹ̀ ti burú. Ọlọ́run ẹ̀ ti burú. Ọlọ́run ẹ̀ ti burú. Àwọn ẹ̀bùn tó wọ̀ ìkẹ́ni, àìgbà mi láyé òkun láyé ìmọ̀lẹ̀lẹ̀ ní ráyé pé o. níbo lẹ wà. a ní ọmọ àbọ̀ ní Johnson Lábísí. ìwádìí ẹ Lábísí bus stop. Ah, ok mo ti gbọ́. máa bọ̀ bẹ́ẹ̀ tó wá ti débẹ̀ kó o pè mí èmi bó jẹ ti wà ń bẹ Ọlábísí bọ́sọ̀ tó bá ṣe bọ́sọ̀ fún kọkàn wo títì báyìí kọ́ máa bọ̀ wá síbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ òun ó sì rí mi lọ́wọ́ ṣàlẹ̀. tí bá ti débẹ̀ tètè dá mi lóhùn ni mo ti gbé dání o. ẹ̀yin ìdùn òde ẹ̀ ń bẹ̀ àmọ́ ìní bọ́sọ̀wọ́ ọdún náà torí àwọn ọmọdé máa fẹ́ gbowó lọ́ọ̀ mi àwọn èèyàn máa tọrọ owó lọ́ọ̀ mi ń bẹ̀ ẹ̀yìn ní dé bẹ̀ òun. dákun má pẹ́ o. ẹyẹ fi ní wa o ẹyẹ lọ́la ẹyẹ lọ́la kó má ṣe fòkù o nínú ìwà wa. ibi ìlọ wà ni àhín ló dúró sí ni. ẹ wo mi ò láì gbogbo nǹkan báyìí náà mo dé ń pè yín látara ẹ gbé fóònù. ẹyin eh, mo ti wò pé ó ń bò ti dé àhín kí mọ́tò jówó rẹ ni. Ah, ah, ṣé mo mọ ibi tí mo wà ni mo kàn dúró sẹ́gbẹ̀ẹ́ bíbá mi ò tẹ́ mọ ibi tí mo wà ẹ̀ dẹ̀ dá mi lóhùn. rárá mo sọ pé ọlábísí nísàlẹ̀ jọ́sàn níbi tó wà yìí. ẹni tó bá mọ ibi tí ọlábísí wà lẹ máa sọ fún mi ò dé eré àyè rí sà ibi tí wọ́n á dúró sínú gọ́tà ló dúró sí. ibo mo tún fẹ́ dúró sí ju ẹgbẹ́ bíbá yìí tí post wà lọ. ọ̀dà ó ti yé mi mo ti gbọ́ yà lọ tó ń bínú ni ṣé o ti mú lọ. já lọ já lọ ọ̀rọ̀ kí ni pápá sílé kí ni ilé tí wọ́n wó ni wọ́n kàn fi fílẹ̀ àárín ọ̀rọ̀ rábẹ̀ máa gba ibi tọ́ dán yìí ibi tọ́ dán yìí ni wọ́n gba ah, ẹ̀yin ọmọ sí gan bọ̀wọ̀ mọ̀sùnmí mọ̀sùnmí rọra rọra kí ni ọ̀dà kí ni nǹkan ó tiẹ̀ jẹ́ rí ná. ó wà nínú báàgì mi ó wà nínú báàgì mi sà. mo fẹ́ wọ yóò rí náà ẹgbẹ́ tètè dá mi lóhùn jáde ó tẹ mọ bí tẹ́tí ẹ̀ gbólú ẹ̀ wá gan. àdúgbò gidi ló yà wá yìí o àdúgbò wa tó ń wò yìí lẹ́yìn ọ̀bà rọ́mọ bí tó bá dáàrin yóò dùn ún pàápàá lórí bí ìjọba bí ìlú kọjá. kí ni. ó ń ṣe mí òun gbà mí ó kò sọ ọmọdọ̀ tá ìyá ó ẹ wọ ẹ má jẹ́ kí kinní sọnù o. kò lè sọnù owó ní roundabout fún ọgbọ́n kan roundabout. gidi ni gidi ni pé tí wọn bá pè mí góòlù gan wọn ọjà yorùbá èmi gan máa góòlù bàjẹ́ pé àmì ìwà rẹ pé ibi góòlù wọn kàn fi wọn kàn sọnù mi yẹn ó rò góòlù mi nígbà bí mi gan màmá mi ṣàlàyé orí góòlù wọn bí mi lé tó jẹ́ kí n dá góòlù mọ̀. aṣọ ẹni ah! aṣọ yìí wọ́n rà ná ọwọ́ alẹ́ yìí rìn fìtà torí náà pé tó bá ṣe wọ alẹ́ yìí ọ̀tàn ná ní ìsìn náà bá tà ní irú àsìkò wọn ò lè mọ iye torí kò lè tàn náà bá àbọ̀mọ̀. ẹ wo ẹ mi lóhùn ilẹ̀ tí ń ṣú ẹ mi lóhùn mi ò láì pòpò sẹ́rímọ́nì tẹ̀ ń ṣe yẹ mi lóhùn. mò ń bọ̀ jẹ́ kí n sáré lọ sí kínní ẹ padà sí ibà ibo lẹ́rù pẹ́ ń lọ jàre kí ni gbogbo rọ́bìṣì yẹn ta lẹ́rù pẹ́ ń bá dán kan wò mo ẹ ti kówó fún mi kẹ́ tó máa gbé báàgì lọ ni ẹ̀dẹ̀ gbé báàgì ẹ fẹ́ sáré lọ síbò ṣé mo mọ bí tẹ̀ ń lọ ni àbí mo bá yín gbé ládùúgbò yìí. ń kò wá fọ mi jàre tabadà tí mo wá kẹgbà ẹ sanwó fún mi ẹ̀dẹ̀ gbé báàgì mi lọ ẹ̀ ń bọ̀ kémi dúró sí níbàyí. ọ̀dà ṣe sùúrù torí bíríìjì ni iná jẹ́ pé kó o dúró kí n fẹ́ bíríìjì tí ì bá ṣe pé kinní gan-an Julius Berger tó kú ni ọ̀pọ̀ parí ẹ̀ tí ekun Julius Berger lọ́ bá wa ṣe ọ̀pọ̀ parí ẹ̀ ni. Ah, àmọ́ ṣe ìgbìmọ̀ tí a pin ju o kó lówó ṣe múmú láyé èèyàn báyìí jùlọ tó bá ga ibi ọba wà ọ̀run re ni bíríìjì pákókọ́ ni. bóyá ọdẹ lẹ pè mí rubbish ẹ dá mi lóhùn o náà ló ti ẹ̀mọ̀ àdúgbò tolú ẹ̀ gan wà. bádùúgbò wa ṣe nínú àwọn èèyàn ńláńlá ní mẹ́mẹ́ bẹ̀rẹ̀ má bínú dàpọ̀ owó mo. mo kó sínú kínní ni ah, owó mo mú fọ́ọ̀hún àbọ̀ ọ̀gbọ́ wò mí tádì òpìpí bá gbẹ̀yẹ̀ báyìí iye rẹ̀ ra ni o tálámù bá dáyà délẹ̀ báyìí iye rẹ̀ ra ni o ọbẹ̀ gbọ́ kí iye rẹ̀ ra báyìí kọ́ ọ mọ́ màá tó ń ṣe mọ́ márùn-ún àti kankan yí pé o gbé nǹkan kan fún mi ọyá gbé aṣọ fún mi àti báàgì àti gbogbo tó wà nú ẹ pélé ńlọ òkú ìbáláyè wíjọ wá gbọ́ báyìí o omi rí báyìí o láyéláyé rẹ kọ nǹkan kan má sí lọ́kàn rẹ mọ́ pé bọ́yá o gbé nǹkan kan fún mi bó má rí i kó o gbé báàgì fún mi kó o gbé aṣọ fún mi kó o gbé góòlù fún mi àrírarí kò gbọ́dọ̀ mọ́ o ti gbọ́ ọyá máa lọ báyìí o àṣẹmórílégbó báyìí ti wú máa lọ báyìí o ọlọ́bọ̀nbọ̀n ìdágbé dífínà lù ọyá máa lọ máa lọ máa lọ káre ọkáre máa pòṣe lọ báyìí wà tí yẹ́lẹ̀ lò ṣe bí ìgbín bá pòṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n fi jẹ yẹn ni máa pòṣe lọ báwọn máa pòṣe lọ ọmọ rádaràda ọgọ́ bí ẹ̀kọ́ méjì wọ́n ń jẹ́ kìnní lọ ìkejì tó ń dúró wò náà kò lè họ ah, ah, ẹgbẹ́ bí wọ́n kán tó gbogbo ẹni bá pàdé lọ́nà báyìí kẹ́sùn báyìí àsùn fọ́nfọ́n tẹ̀gbọ́n ẹ má pẹ̀lú mi rí. ẹ jọ kẹsàn-án ìbísẹ́ ìjókòó sí pàmí sílé má pàmí sílé. ah Jùmọ̀kẹ́ òṣìlẹ̀ náà bá mi lọ ògbó mi dán. àwa rè ń bí jọ ọjọ́. ẹ rè é mẹ́rọ̀ lọ́wọ́ ara mi fún wa sọ eh, Jùmọ̀kẹ́ ìwọ ìṣìlẹ̀ náà bá mi lọ́wọ́ mo rí fún mo rí mí sọ̀rọ̀ mo dẹ́ sọ fún yín kí n máa bọ̀ kí ni kò gbé mi jáde. ìjọ alẹ̀ pọ̀ ní. ẹ wọ́n lẹ̀ pọ̀. àti eh. eh, pẹ́ ń bí. ìrántí pẹ́ ń bí ojú ló bí wọ́n náwó thirty minutes èèrà. ẹsẹ̀ ní lè mọ ọ̀pọ̀ mi tọ̀ lọ́pọ̀ ọ̀pọ̀ lọ́ọ̀dẹ̀ bá gbọ́pọ̀ lọ́pọ̀ ọjọ́ mi ṣe kí n yàn mí lẹ́pọ̀ ẹ pariwo ẹ mo kí ẹ jáde ẹ ọ̀rà náà rà àwọ̀ mi máa rí wọ bọ̀wì ọmọ sọ̀rọ̀ mi rí ẹ bọ̀wì jẹ́ òǹgbádùn wọ̀n dúdú ọ̀pẹ ṣé kí n la ẹbí rẹ̀ fà èmi lè ṣe dandan ní wa ní tó sọ̀pọ̀ ẹbí rẹ̀ náà máa lọ sílẹ̀ tó ti ní lẹ́pọ̀ wọn ọwọ́ mi ò ti wá ah! àìwọ̀ bí wọ́n kẹ́ bí mi ṣe ṣe bí mi ṣe fọ́ọ̀rù ṣe sẹ́tò gbogbo aṣọ ògùn rẹ̀ mo ra kẹtù bẹ́ẹ̀ o ta lọ sùn ta lọ mo mo gbọ́ ẹ̀sọ́ gbọ́ ẹ̀ta rẹ̀ má kọ́kọ́ tá kọ́rọ̀ kọ́mọ ẹ̀rọ kòtò tá ìlú rẹ̀ kò ní ṣẹlẹ̀ mọ́ jọ èdè ṣẹlẹ̀ ìrètí ṣẹlẹ̀ náà adamu àti ifu o ẹ la máa ṣe kiri ẹ máa jíjú ọgbẹ́ ah, ẹ máa lálá kíbo ṣé kiri la jẹ bújọ àwọn mi lọ o yé má lọ ọya jẹ kí jíjú ọgbẹ́ ọbẹ̀ lálá kíbo ṣé kí lálá èmi ò mà mọ ah, bíbá inú ọ̀ ni mo kú. Eh, Ọlọ́run ṣàánú mi irú Ọlọ́run rí ah, táṣọ yẹn ò ti ẹ̀dùn mí jewelries yẹn gangan nìṣòro tí mo ní báyìí ẹ ṣé ẹjọ ṣé yàrá mi jù báyìí ṣé yàrá mi jù báyìí lọ ni ṣó jù báyìí lọ ẹ kí n dẹ kó nǹkan sí yàrá ah, hmm. ẹjọ mi wá mọ́rú tuntun lájà tó lè wọnú ilé mi tá a gbóni di bọ́ọ̀sì jewelries lọ ara mi ò rírí o. Ah gbogbo ẹ̀ náà rèé kò sẹ́ni tó ń bá mi gbé yàrá déyìí tó ń bá pé bóyá èmi àti ọlájọ́ ń lo yàrá òun rèé báyìí sìn ọlọ́run máa ṣàánú mi o aṣọ tí ẹ̀dùn mélòó laṣọ one fifty pọ̀jù ẹ́rìsì yẹn gbọ́ngbọ́n gbọ́ngbọ́n ní ìṣòro báyìí iṣẹ́ kò yẹ pé ọmọ ìgbẹ́jọ́ ẹ̀ mo jẹ́rìí ẹ̀ kí láyé fi jewelries ṣe ẹ̀gbọ́n nǹkan máa ń bú mi ni mo ti lè ra jewelries jù jẹ́bi tá a máa sọ pé yóò fẹ́ kó jewelries kí wàá ni mo lè ṣe báyìí o ọlọ́run ọba eh? bí mi ti ẹ̀rọ aṣọ ìyẹn ti ẹ̀ máa gba kámú ni báwo mo dẹ̀ sọ kí n sanwó ẹ̀ fún tẹ́lẹ̀ òun ló sọ pé rárá kí n má sanwó débi tá a máa sọ pé bóyá mi fẹ́ sanwó aṣọ fún ta ni mo fẹ́ máa bi léèrè báyìí ẹ jọ ta ni mo tiẹ̀ fi kí tó bá tiẹ̀ sí kan náà kéèyàn kó nǹkan sínú yàrá kó dẹ̀ kó dẹ̀ nǹkan téèyàn wá tì ẹ́. Eh? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Etí dùn ẹ̀ ní. Ọ̀pọ̀ tí mo pariwo lálátẹ̀kọ́ ni. Bẹ́ẹ̀kì, ta ló gbé jewelry sí mi nulẹ̀? Ẹ. Kí ló ṣe wọ́wọ́ iná? Mummy mi ò mọ̀ ń pa jewelry mi ò wọ́nu yàrá yín náà. Sọ kí ni mo fẹ́ wá ṣe ń bẹ̀? Ṣé mo gbé nǹkan ni ẹ̀dẹ̀ sọ pé bóyá mi ò sọ kankan? Ṣé mo wọ yàrá yín tẹ́lẹ̀ ni? Ẹ ò wọ̀, ó máa ń dúró ń bẹ̀ ni. Mummy mi mọ̀ nǹkan pa jewelry, mi ò gbé jewelry ni. Becky èpè ẹyọkọ tó kù lẹ́nu má jẹ́ kí n ṣe fún ọmọ yìí o òun kù mí gàràgàrà jù inú lẹ́yìn má jẹ́ n ṣe èpè fún ẹ o Becky lọ ṣú alẹ́ kọ́ náà ọba ṣú ẹ o ó kẹ́ sí ṣé jẹ́rìsì ṣé ọmọ ọmọ arákọ̀rọ̀ kú òun lẹ́ni aṣọ pàṣẹ ọ̀la náà sì mo tún wà yẹn tì inú lé. aṣọ ìwọ ló sàn. àwọn ọmọ tí tó gbé fún mi nínú àwọn. àti mi ò kí wọ́n o. sọ́ọ́rí wọ ọmọ yìí. pọ́tẹ̀mí pọ́tẹ̀mí. sọ́ọ́rí wọ ọmọ yìí tí wọ́n bẹ̀rẹ̀ oh. pẹ̀lú ẹ̀mí lóye máa sú ẹni. ìyá Bẹ́kì aṣọ ìwọ ló lóun wá náà o ṣe ń ṣe báyìí náà aṣọ tó gbé wá aṣọ patí ọ̀la. a irọ́ ni aṣọ yóò gbọ́dọ̀ sọnù aṣọ ò gbọ́dọ̀ sọnù aṣọ patí ọ̀la ṣe máa wọ́n sọnù irọ́ irọ́ irọ́ irọ́ má gbé yẹn wá o. mo pa òkè ìjàre à mo pa òkè jẹ́ ká sọ tọrọ sórí ti góòdù tó ń sọ yẹn ó máa wà nù ilé o ṣùgbọ́n aṣọ patí ọ̀la iye ò gbọ́dọ̀ sọnù aṣọ tó bá lò lọ́la ó mọ ni mo ti fẹ́ rí mi mi ìfẹ́ lè rí irú ẹ̀ rà mọ́ kí ló dé. ṣé lọ́rọ́ ni kí n lọ dandan ni ah, dandan ni jàre ah, ah, kí ló fẹ́ káwọn ọ̀rẹ́ wa máa sọ nígbà tí wọ́n bá wọ aṣọ láàrin gbogbo wa. mo wà òkè. ó wà òkè torí tó bá wà òkè èmi ń sọ̀rọ̀ jewelries one point five oh ó ń sọ̀rọ̀ aṣọ one twenty tó gbé wá ìyẹn ló wá múra kankan sí àbí. kò sí tó fẹ́ ṣe jewelries ẹnu ilé ó wà ń bẹ̀ lọ́wọ́ dáadáa ṣùgbọ́n aṣọ yẹn ó gbọ́dọ̀ di wíwá a gbọ́dọ̀ rí ni. wo mi èmi ò ṣàfẹ́ gbogbo eléyìí ó gbọ́dọ̀ wá mi o a gbọ́dọ̀ wá aṣọ yẹn ni aṣọ yẹn gbọ́dọ̀ di rí ni o torí kí ni ah eléyìí wọ́n lè kélé lọ sí jàǹkàrà ń má máa wọ fún ara mi irú pátí tí mo ń lọ lọ́la báyìí òun ni máa wọ̀ lọ wọ́n á kélé lọ sí jàǹkàrà kí tó jẹ́ tó tó fi tì mí dáadáa. ṣé o sì. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀. wá ṣe ẹ ti ẹ bàkà sí. sórí òkú sọ́jà tí mo kó wọlé lánàá báyìí. Ah, <laughs> ẹyin náà ni pọ́fí tì mí. ẹ wò ẹ wò. ṣé aṣọ tí mo kó bọ̀ látọjà lánàá lélẹ̀. òun ah, bá jẹ́ tíyẹ̀ ni mo wá ilé ayé maya ẹṣẹ́ rí aṣọ yìí ló jẹ́ kó hàn torí kó fẹ́lẹ́ lára mi òun ló jẹ́ kó hàn. ṣé aṣọ aṣọ tí mo kó bọ̀ látọjà lánàá lélẹ̀. Ah, <laughs> òun ni. òun ni kí ni. ó fi tèmi. sórí ẹ̀ ò burú aṣọ ni mo sẹ̀ ń pé mo ronú pé iye báyìí ní fìtà lọ́wọ́ à ń kó sọ́run káàkiri nù. Ah, ẹ wo ẹ mẹ́kọ̀ọ́ lọ sí o èlé lè fẹ́ tà aṣọ ẹ mẹ́kọ̀ọ́ lọ sí jàkàrà ah, tó fìtì mi báyìí abẹ́rẹ́ bí mo ṣe rí ẹ wò mí. gbogbo ara mi ló yọ ń bẹ̀. ayé àwèrè wo ni ń yọ bá ń bọ́ sọjà rẹ ah, òtàjé òpònú tiẹ̀ ní ọ́ tí n bá tẹ̀lé ẹjọ tó yọ bá a kú bá sọjà rí. ọmọ gbàgbọ́ di mi oyè ní sùúrù oyè ní sùúrù oyè ní sùúrù. bá a mọ̀rọ̀kùnrin ẹ̀ dàrú bá a bá a sọjà rí. bá a bá a sọjà rí ṣe fẹ́ tó mi síwò wọn ni. ṣé lọ́dọ̀ dé wíìgì sí. mo múra gidi kan bóyá ti. báńbọ̀ báńbọ̀ ọ̀fọ̀jáde bọ̀ àbúrò fún mi báńbọ̀ ọ̀fọ̀jáde. ẹ fi lọ́wọ́ lórí ti pọ̀ jù ẹ tẹ wúlò rárá rárá. wúlò ẹ má ti wọ wèrè abẹ́rẹ́ ni mo ti sírò iye débi pa. ṣé mi ni àjọkẹ́rẹ́ fẹ́ bá tiẹ̀ jẹ́ irọ́ ló pa. Ah! yé yé ayé mi ooo mo ti dárò báyìí ooo ẹ̀gbọ́n náà ṣé mi ò ti sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ báyìí mo gbé mo gbé mahmood ti béèrè lọ́wọ́ bẹ́ẹ̀kì ooo ó lóun kọ́ lóun mú aṣọ yìí bẹ́ẹ̀kì ò dẹ̀ kí n parọ́ táwa ló lè máa ṣọ yìí ooo. Ah mo dáràn ah! má má jẹ́ kí n ṣorí burúkú àti gbọ̀ ẹ pé olódì mi yà wèrè ah! irọ́ ni irọ́ ni irọ́ ni irọ́ o kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Baba àló ti ṣẹlẹ̀ aṣọ aṣọ yẹn tẹ́ ẹ ní pé ọ̀rẹ́ mi kò wọ̀ ọ́ ṣe mọ̀ pọ́lá ló yẹ kó wọ̀ báyìí àràṣọ yẹn nulẹ̀ o ẹ̀dẹ̀ sọ pé tí o máa wọ aṣọ yẹn pọ́ta tèmi ló máa yá wèrè ẹgbẹ́ mẹ́jẹ yá wèrè àràṣọ àmẹ́ni tó gbé aṣọ yẹn nulẹ̀ ẹ̀ ṣàánú Hey. kọ́fọ́. jọjọ jọ jọ Ye, mo gbé o èṣù ni èṣù ni o èṣù ni ye. yé. aṣọ èṣù ni mo gbé sílẹ̀. tó ṣàánú mi. kọ́fọ́ pẹ̀lú ọkọ tí mo ṣe fún ẹ. ìyá pé ibi ló ń rò sí mi olóyè burúkú yìí tó mọ pátá mi ní sá. kí ló ṣẹlẹ̀ mọ́ mi. èṣù ni o, èṣù ni. <laughs> bàbá ṣé ó dá yín lójú pé ẹ parí iṣẹ́ sí aṣọ bí mo ṣe bẹ̀ yín. àbá torí ẹ mọ nǹkan tọmọbìnrin yìí ṣe fún mi o tí mo fi fẹ́ ṣe tèmi fún o <laughs> ṣe nígbà tá a wà léwe kó mọ wé o èmi ni máa ń kọ ní school bẹ́ẹ̀ ni kò mọ nǹkan kan orí ẹ̀ dọ́ta ṣàdédé ni mo kàn rí tí owó yìí dé bóyá ó ṣẹ́ṣọ́ ni ọlọ́run ló akọ́ ti wá pọ̀ jù tá a bá dé òde báyìí la máa náwó yá la máa ṣe fùnṣàn àwa yòókù àwa gbẹnu dákẹ́ báyìí ah. tí ò bá ìkówó sí wa lọ́wọ́ àlè lọ́wọ́ ah. a tún máa fọmọ ẹ̀yìn ọgàn ah. kí ló dé ṣé torí pé ọlọ́run ò yan ọkọ gidi fẹ́mi náà torí pé mi ò bí. ẹ̀yin náà ti bímọ báyìí lórí ọ̀rọ̀ aláṣọdé yìí mo do lórí àwọn pàtẹ́pàtẹ́ mo bẹ àwọn àgbà ṣàkóṣàkó ọjà wọ́n ní aṣọ àbòṣe wọ̀ fún òṣèwọ̀ fẹ́fọ̀n ọ̀sán kúrú kan pẹ́yẹ ológbó nílé ọlọ́fin mo fi parí aṣọ yìí sáàrí tó dá yín lójú pàṣọ ilé ẹ̀wọ̀ lọ́jọ́ òkú bàbá yín. òun fún gbogbo èèyàn tá a máa wọ. má má kọ̀ọ̀kan òkè mọ́ ọ̀rọ̀ rẹ ti dayọ̀. rí i dájú pé gbé sí àárín ibi táwọn aṣọ rẹ máa ń wà tá a máa ń kaṣọ sínú ilé òun. wọ́dúrò ọ̀kàrì. tọ́ba ilé wọ̀ ọfà ó bà á. kò sí mi tó lè wà láṣọ tá a mú rè kò sáà ní lọ kó saṣọ mi. ọ̀kàrì tó bá ọfà wá ọ̀rọ̀ tiẹ̀ wà láyọ̀. ẹ ṣe. àmákúlíkọ̀ ọ̀lọ́ká kú sí gbòòrò tí ó pẹsẹ̀ kọ́ aṣọ yìí lẹ́sẹ̀. èmi àwa lówó àbí. Ah! isaac ti àkọsọdọ àmọ́ nǹkan wá kọ lẹ́sẹ̀. kí ni. tọmọbìnrin bá ṣèṣì tí ọ̀wọ́ aṣọ yìí lọ́jọ́ òkú bàbá rẹ̀. Ah. Ah! ẹ gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ọjọ́ kejì lẹ́ ya wèrè. láyé kò ní ṣeé ṣe ibi ò ní ya wèrè bàbá kò sáṣọ mi tó fẹ́ wọ ó dẹ̀ mí lójú aṣọ yìí náà máa wọ. èèyàn kankan ò sì gbọ́dọ̀ débi aṣọ yìí débi pé wọ́n ó wọ̀ ọ́ kó tó di pé òun náà ó wọ̀ ọ́ o. kò ṣeé ṣe. tó bá ti rí bẹ́ẹ̀ ọ ọ̀kárì ojú ò ní tì ọ́ yóò jẹ̀ fún ẹjọ́ ẹjọ́ ẹjọ́. ṣọ́ọ̀ṣì ni mo fún ẹ bá má ṣe báyìí náà. Ah, tínú bá ṣe ṣíbi gbani àbámọ̀ ọ̀tá tínú ẹ̀ dúdú sí ni gbọ̀ngbọ̀ngbọ̀n kò fẹ́ pẹ̀lú gbogbo ọrẹ tí mo ṣe fún ẹ ṣọlá tí pẹ́pà tó máa wá síbi ìbá ọkọ ẹdẹrù ẹ síta ni mo gbẹ sílé lèmi dáṣọ àṣírí bù ẹ àṣẹ bẹ́ẹ̀ mi ṣe ń lékun sí ẹ lè ń lẹ́jọ́ síbi kòfó ẹlẹ́dàá mi adájọ́ fún ẹ àkọ́fọ́ ó tún ráàánú mọ́ ẹni mo sọ bẹ́ẹ̀. àti gbogbo ẹbọ má ti ṣe bẹ́ẹ̀ náà pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ ń kọ́ mi ẹ̀yin náà lẹ́ ń kọ́ mi ní nǹkan burúkú ẹ tún ṣe gbogbo eléyìí tó tó yìí. kòfó tó kọ ẹ <laughs> abẹ́ ẹ̀rọ ayé mi báyìí kò fún lẹ́yìn tó mọ̀ pé ọkọ̀ oṣù onímọ̀ níláyé lọ́rùn ó tún kọ́ ọmọ mi sí mi ó tún sọ ọmọ mi lọ́tọ́ mi sọmọ pé wọ́n ikọ̀ náà ló sọ pé mo ti bọ́ ọmọ mi jẹ́ ipò ọmọ mi ti bá ń ṣe báyìí kò ní wúlò fún mi àṣewọ̀ náà. ọmọ mi èwo ẹ ká arrest woman yẹn fi wọ́n lẹ jẹ́ arrest wọn jàre. arrest ta ni ààrẹ ṣiṣẹ́ tó wáyà wèrè lọ́la. iṣẹ́ wọ́n dákọ́ ya wèrè síbí ni. àjọ ah. ah, torí ọlọ́run ìyá bẹ́ẹ̀ kí bá mi gbàṣọ yẹn kí n gbé lọ sílé bàbá yẹn kí bá ti gbé débẹ̀ wọ́n ṣàtúnṣe. ẹlẹ́dàá mi ló bí ọkọ̀ fúnlẹ̀ ọ́. ọ̀gbẹ́ ọ̀gbẹ́ ọ̀gbẹ́ ìwà dẹ̀ la fi ń gbáyé má ṣe fòbí tóbi ẹ lọ gbà ó la ó fi pààrọ̀ àṣírí ni. ìwà ẹni làwúrẹ́ ẹni èèyàn ń dẹ̀lé mẹ́nu omi ìkọjá yìí àfẹ́ ní bá fẹ́ tẹ́ ẹja ò ní kọjá yẹ kó lóun fẹ́ dórí rẹ̀ ọ̀rọ̀ ìwà dàbí ọ̀rọ̀ àfin tó bá wọjà gbogbo ayé rí ẹ fi níwá o. ẹyẹ lọ́la ẹyẹ lọ́la kó má ṣe fòkù o. nínú ìwà wa àṣírí ni. òkun láyé òkun láyé láyé ẹyẹ mi ráyé pé o. ayé yìí ti já mọ́ra o. ó ti já mọ́ra wa. ayé la fi ń gba ayé. ó o. la ó fi pààrọ̀ àṣírí ni. ọmọ tó mọ̀ yà lọ́jọ́ òṣìlá tápá ọ̀rọ̀ èpè kan ohun tí mo rí màmá ni, má má jẹ́ kó bá ẹ àwọn kan.